أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni fún Allah subhanahu wa ta'ala tó ṣe á mùsùlùmí atọrọ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ bá ti bàmà jẹ kẹ fún gbogbo wa àfijọ́ kan sọ̀rọ̀ bí ọ̀dà kò máa ní sàlékún kí anabi bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ará ilé àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọrọ kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ téèyàn ò lè fó gbára rẹ̀ níbi ìyá ọlọ́run tí ò lè fọmọ gbára lẹ́tàbí kó kan níbi ìyá ọlọ́run àfẹ́nbá pàdé rẹ̀ pẹ̀lú ọkàtọ̀ mọ́kùnbí ẹbọ dákùnmọ́jì àṣẹbù pàdé rẹ̀ àfẹ́nbá tó pàdé rẹ̀ pẹ̀lú ọkàtọ̀ mọ́kùnbí wa mọ̀nàfíkì mẹ́jì àgbéwà ní fákù pàdé rẹ̀ wọ́dẹ̀kùn sọ̀rọ̀ sọ́wọ́ndì bí àdánwò tí ó kàn wà tó fi jẹ́ pé ntá máa sọ ìyọ́ máa yàtọ̀ sí nǹkan tá máa ṣe tàbí ntá máa ṣe ìyọ́ máa yàtọ̀ sí nǹkan tá sọ gbogbo ìgbà lára wọ́ra ṣẹ̀ sí ọ á jẹ́ àmú ọ̀gá orí ńlá kan ni májì ọjẹ́ pípẹ́ la gbàbọ́ ibi ìbínú rẹ wọ́lájọ́ kan oṣù rẹ májì àtàrí àdì àrùn májì àdì ọ̀tá òdodo wọ́lájọ́ kan oṣù rẹ intanet fún afílẹ̀ tàbí wàgbọ́ náà ọba wọ́n sàbọ̀ ní gbọ́jú bá a ṣe ń fẹ́ lọ. ní ìjẹjọ à ń bọ́rọ̀ bọ́ lórí wípé obìnrin tó bá parí nǹkan tí ò jẹ́ onírun yọọ ma wọ ìwé ọ̀rẹ́ yẹn ṣùgbọ́n ṣé dandan ni kóbìnrin ó túrun nígbà tó bá fẹ́ wẹ̀wẹ̀ àbí èsì dandan ibi tá a dúró lé lórí nìyẹn bákan náà àwọn kankan bẹ tó lè wà ń bi irun rẹ èwo lè tí ànábì gbèsè pé ń bẹ agbègbè tó bá ti lè dí orí obìnrin yàtọ̀ sí irun rẹ òun náà ló ti fa ìpè fún àkọ́kọ́ hadith ìyàwó Aisha ní ìjọ àrọ̀fà falamma kana yawm àrọ̀fà adrakani wa ana ha'idun níjọ àrọ̀fà gangan mo bá mílẹ̀ tí ò níran à ń sàn àwọn sọ́kúnyàwó ẹ̀ṣà wípé kò sí tó lé mbélé ń kú lè rọ àṣàk ẹ àṣàfìlà kò sí tó lé mbélé ń kú rọ àṣàk túnú orí rẹ̀ wà tẹ́sílì sí lọ́rọ̀ ìwẹ́ kájọ máa lọ àràfà ọ̀fẹ́bẹ̀lá nígbà tó àgbága lè fàlíjàn nù lọ́mọdé àgbàlejò ọ̀ràn ẹ̀kùn sọ̀rẹ́ ọ̀rọ̀ láìláì lọ́wọ́ ansa sọ fún àwọn Aisha ìgbé tún orí rẹ̀ sí wẹ̀ awari riwaya mi indama muslim min hadithi ummi salama radiyallahu ta'ala anha qul ya rasulullah inni inni imra'atun èmi ń tèmi inni imra'atun ashuddu dhafri afa anquduha lil janaba èmi máa ń di irun mi lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ṣé kí n rí pọ́nmọ̀ ń tu irun ìdí máa fẹ́ wẹ̀ janaba annabi sallallahu alaihi wasallam wa ni la mẹ́tù in tó lè dàrú níbi ìwáyà apapọ̀ níjẹjọ nípa wípé apákanáà àwọn àfáà ní hadithi àwa Aisha yìí ń n'i ní sọ̀rọ̀ nípa pé dandan ní taari ń bẹ hadithi àwa sálámà ó tu wálẹ̀ ṣùgbọ́n ó ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ṣébí ìyàwó Aisha ọfẹ́ wẹ̀ ń bi haidọ̀ àbí ìwọ́n bẹ̀rẹ̀ wọ́n sàṣálàmù wípé sóòlè turu àbí ni ó turu a jẹ́ pé ìdájọ́ haịdọ yàtọ̀ sí kínú o jẹ́nàbà nù a sì lè wò káwò pé jẹ́nàbà rúkṣọ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ nítorí pé obì ọmọ àwẹ̀ jẹ́nàbà pọ̀ ju ìwẹ̀ haidọ̀ lọ́nu oṣù kan oṣù torí kò sí limitation pé ìgbà báyìí lọ́kọ̀ ilé rí dà tí ìbá sì ṣe tààrẹ tí ò sì lè fàníra fúnra wọn condition ìlò lè mú ká má sùnmọ́ rẹ̀ ni wá kọ́ra kéèyàn bá dúwà kan ní un wọ́n ní tí máa jáde kéyìn òsùn obìn àdúrà ṣẹ̀tọ́ ni àdúrà kí ni o àwa ènìyàn ní ìsìn obìnrin afẹ́ẹ̀mọ ìdájọ́ rẹ̀ gangan apáka àfáà ní ẹ̀jẹ̀ àwòwò ọ̀rọ̀ ya wá iṣà ìkéé sí dandan ntí òjì ọjọ́ rẹ ni ntí ìyá wa ó mùsálámà béèrè apáka ní sẹ́ bí ọ̀rọ̀ jẹ́nẹ́bà ló béèrè kọ̀dàrú kí ti àdísì àwáṣọ ọmọ jẹ́ ti àìdọ̀ kí ti umu sọ́lọ́pọ̀ ọmọ jẹ́ ti jẹ́nàmbà àfáàní ìfarabalẹ̀ okúnjẹ́ ìdìínú inú ríwáyà mi ò ní afa àkùdù dọ́fọ̀rọ̀ sí lè gúúsù ìjànàbà wàlhàìdọ̀ ọ̀pọ̀ méjèèjì pọ̀ ọwọ́ apapọ̀ má dìí fìdí àwa Aisha náà apákan àfáàní àti ẹ̀yìn jamu jámù jamu jámù tẹ̀fsìn wípé obìnrin tó rẹ pé ọ̀nà tó gbà dirun rẹ̀ kò sí bómi ṣe lè dé ibi irun yẹn dáadáa àfi kó ṣe kí ni o àfi kó tu yóò máa jẹ́ dandan fóun ẹni tó rẹ pé omi lè débẹ̀ láì tu kò ní jẹ́ dandan fóun. ṣùgbọ́n ewu la fẹ́ gbámú bẹ̀ bákan náà àwọn nǹkan wo ló lè má jẹ́ kí omi ó débi irun obìnrin àwa ni sóde ilé sí lẹ́kẹ̀ sórí ṣáájú ká tó lọ bẹ́ẹ̀ bàdé àtúnfì ọ̀sán àsánná mọ̀sán papòdà àwọn kan bẹ́ẹ̀ máa sàhábà tó jẹ́ pé wọ́n di àfá ní Mẹ́dínà tí wọ́n inú wọn ni Abdullahi ibùnà Amr ibùnà Asiwa tó jẹ́ pé ó ni àbúrò náà rẹ́sibẹ́tì níbi ìmọ̀ hadith wa kana yaktub wala aktub in tó sì fi jùlọ ni pé o máa ń kọ̀ǹkan lẹ̀ ilé kọ̀ǹkan riwaya kan wà ń bẹ̀rẹ̀ tó pé Abu Hurairah in tí èdè kò lè ṣe kìyàmù lẹ́yìnlì o ní pé ìmọ̀ ń rọ́jà àwọn àhàdíìsì tó ti kọ́ lẹ̀ kí n jáwò láàrin ọ̀rọ̀ àtẹlẹ àwọn afárádìsì nílé yàn kọ̀ọ̀kan wà ń bì ṣùgbọ́n torí àkẹlẹ gbọ́njọ́ mi kẹgbà ilé ìsásùn náà sọ pé àbúrò rẹ̀ sọ pé abúlẹ́bí náà amúrò máa kọ̀ǹkan yín kọ̀ǹkan ìtí àti wọn àwọn àdìsì máa kàlórí nǹkan wọ́n sì ní òní tí a tọkọ̀ nǹkan sí. ala kulli hal àwọn bọ̀ abúlẹ́bí náà abdullahi ó sì fatiwa madina fáwọn èèyàn wípé èyí kéyìí obìnrin tó bá fẹ́ wú ẹ̀rẹ̀ jẹ́rẹ́rà kó rí bọ́ọ̀n túrú ní o àìtú irọ́ lọ́wọ́ o fatiwa ìtìgbà ogbó madina fábàlà gbọ̀dá ìkà ummul mu'minin aisha radiyallahu anha wa hadhihi riwaya mukhrajah fi sahih al ni ìyàwó aisha bá gbọ́ sọ̀rọ̀ ìyàwó aisha bá ní ya ajaba li abdullahi bin amur ee mama si bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ abdullahi bin amur yìí o hafala analmarata ananisaa yàmú nisaa ayanquduna ru'usahunna ìdàtẹ̀sánná ń pa àwọn obìnrin lásán yìí pé dandan ni kí wọ́n rí pé wọn tí wọ́n bá fẹ́ wẹ̀ nígbà tí wọ́n bá parí haidọ̀. Hmm. afala ya amuruna ayé àníkọ̀dọ̀ òsàhúnà kọ́mọ wulẹ̀ sọ eléyìí o ṣé bọ́mi lọ́fẹ́ kó débi irun wọn kó wulẹ̀ pẹ́lẹ́sẹ̀ wọn máa fárí. ebe mi rèé àti àràbí kúntù àkẹ́sìl ànàrọ̀sà sálà èmi àtúnṣe ọ̀dọ̀ máa wẹ̀ min ìnáyìn wàhìdín láàzídù an òfurigọ alàrọ̀ sí thalatha ìfọ̀rọ̀gọ́t kò sí ntí mọ̀ máa ṣe tọ́jẹ́ ìbàdà pé mi wẹ̀wẹ̀ tèmi gbàbájọ wẹ̀wẹ̀ ọ̀rọ̀ yẹn lọ mo sì lé parí haidọ̀ ń gbà mí olè jẹ́rọ̀bà ń gbà mí kò sí tí ń jẹ́ gbà mí kọ́dà ọ̀pọ̀lọpọ̀ bàbá yìí kò ju pé kí n rí i pé mo rán orin sórí mi lẹ́ẹ̀mẹ́ta lọ tí mo sì rí pé du orí mi dáadáa èmi àtẹ̀ntì èsì sọ̀fisẹ́ rẹ làjọ máa ń wọ̀ pọ̀lọpọ̀lọpọ̀ gbàngbà mi. jọba kásítọ́pù mẹ́ọ̀ ẹ jẹ́ abẹ́rẹ́ nǹkan lọ́sísì jìnnà àwọn àṣẹ́sì kan bẹ lónìí tọ́jọ́ wípé ó ní ẹ̀sìn fi wálé wa mọ́lẹ̀ ńlá àṣẹ́mẹ́tò lákò fi pọ̀ àfọwọ́ wọn máa fi ra wa fún àbá àwúra wa o ṣàpéyàn náà wà kápọ̀ àwàjọ́ ọ̀bì kan ká máa yọ̀rọ̀ àwọn kan tí wọ́n kọ́ bá fẹ́ rìn níwù ká máa fún àní adélébọ̀ mísà ogo òtújọ́ ìlú ìlàjọ wà ìyókà ń sọ àwọn kékeré ń bẹ tí ẹ̀sìn tó máàkì fún wa tó jẹ́ pé tí ìṣesí ìbá ń bẹ láàrin lọ́kọláya kọ̀sẹ́ tí ó fi àwọn ọlẹ̀ tí ó rìn máa wẹ̀yìn o ní kájọ máa wẹ̀pọ̀ èèyàn mìíràn ní ṣe súnà àtẹ́tí sọ ìná ìdí òun ẹgbẹ́ máa rìn sí ó ń ta mọ́ tí kọ̀nà àti anẹ́sàsẹ́mù jẹ́ fẹ́ lérè wọ́n àti ìyàwó ẹ̀ mẹ́sẹ̀ kí ni o wọ́n máa ń wẹ̀ papọ̀ jẹ́mọ́ èèyàn mélòó ní ìsẹ́nu wa ìyìn tí sì ń délé wa mẹ́lẹ̀ lọ́wọ́ ìbùkún bẹ́ẹ̀mbẹ́ ayọ̀ bẹ́ẹ̀mbẹ́ àlàáfíà bẹ́ẹ̀mbẹ́ ó pé ọkùnrin wọn máa ṣàdúrà fún wípé ntí ó mú ìdùnnú kúrò lé ọlọ́run ìjẹ́rìí kọ́dà kọjá pé dùn náà ni ò lè jí ẹrẹ́ tí ìyàwó kejì ọlọ́run máa dùn inú ó pe ọkùnrin kọ́ sáàmì a ní kọ́ mẹ́lò bíi kejì o a ní ọba òmù débi pé wọ́n pè ọkà rẹ̀ láàjì lóru pé àbùsẹ́sì lè chéńjì ibì kan lájọ dé ìṣesí kan ní ìwà dáadáa kan ní ìyẹn ló jẹ́ àmọ́ ọkùnrin kan tí a ń pè ní baraka bin muhammad alhalabi ọkùnrin kan pé àwọn afọ àjẹmá ti sọ̀rọ̀ rẹ̀ báyìí wọ́n máa kẹ́ wọ́n ìlà baraka tàfi ìkàn jẹ́ baraka ni òpùrọ̀ ọbú ni ó ní lọ́rọ̀ ìgbàdí ìfì ibú wá pé ìyàwó Aisha sọ wípé máa rọ tọ́ba la kúlì hàl ibi àfẹ́ o ṣé ń wà á máa wẹ̀ tí ó jẹ́ pé ìwẹ̀ ni ó sọ ní dẹ́n tí ó lè máa gbọ́ wájú ọlọ́pàá kírun kí wọ́n máa kọ̀rùn nílẹ̀ wọ́n máa bà wẹ̀ ni kí wọ́n máa wẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ni àfisẹ́rẹ́ kó sì jẹ́wọ́ ẹ̀kúwẹ̀ kọ́ wá dalẹ̀ láà ẹ bá ń lọ sọ fún abdullahi amúrú o pé kọ́ dalẹ̀ bí fatima ti ń ṣeun kì í ṣe lẹ́ni fún bẹ́ẹ̀ tó wọ́n lè jẹ́ pé ìyàwó aisha tí ànábì sọ fún jọ́kìnní wípé ah,

ẹ̀dàkùn síwẹ̀ ẹ̀kọ́ lè máa kírun síwẹ̀ ẹ̀kọ́ lè ṣe tọ̀wá fún ni ìfàlì àdúgbò tó wá sọ fún máa yẹ fọlọ hajj gbogbo tó àjí máa ṣe ni ọmọ ṣe gọ́ọ̀rọ̀ allah tàtí ó fi bìlẹ̀ bẹ́yìí ṣùgbọ́n ò lè yípo lé ọlọ́run ní hálùtọ̀ wáyé wọ́n ní ó túmọ̀ ẹ̀ ṣé a lè gbọ́ yé padà sí ọ̀rọ̀ míì àbálẹ̀gbọ́yé ìyẹn ọ̀rọ̀ fíkìú ni tó tún lè gbé náà ṣùgbọ́n tá a fẹ́ fàyọ̀ wípé kìí ṣe dandan ni fún obìnrin sẹ́ kó tu irun orí rẹ̀ ìwà jẹ́mọ̀ lọ́fẹ́ wẹ̀ ní o ìwà pé ọparí àìná ọ̀tẹ́lẹ̀ lọ́fẹ́ wẹ̀ ní o kìí ṣe dandan ṣùgbọ́n ká mọ̀ sọ́wọ́ àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé ẹ̀dá tó lọ ń dá wọn ẹ̀pírísìtì ni yóò sá fẹ́ lọ sí ẹ̀stírímù nǹkan tí ọgbọ́yé tí a máa sọ wọn pé eléyìí da eléyìí tún ṣe jù ìgbà mi bẹ tí ó gbà ẹjẹ mú ti hùn. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé téèyàn bá ń wẹ fún un kọ̀ọ̀kan kì í sára mu ìlọ́dàájú ṣùgbọ́n wọn wa. kọ́ máa di pé jọ́tí ń bàrá ẹ̀mí mi wà mọ̀ sọ pé eh, sáàbọ̀ kan lára tí níbi ìran mi tí èsì ìsáàbọ̀ ilọ́ fa mọ́sálásí tí wọ́n ti ń há fìlà wájú mímbàrí ìbomi mẹ́rin láwà ní bẹ wà má kò sáfù wájú lọ́fẹ́ wà mú fìlà yẹ lówó ti dógùn àbọ̀ ó sì kọ̀ mọ́ tẹ́tẹ́ bá mú kíní lọ́ọ́ báyìí lásán gan-an èèyàn máa ṣe mi. ìlú fà táwọn kan fi sọ láwà ní dẹ́sìn wọ́n máa bèèrè lọ́wọ́ ọmọ pé orí ẹ̀ dà mo forí ẹ̀ sí ó mórí ẹ̀ lọ ah, ó ní ànàkùnmọ́ orí mi bẹ́ẹ̀ ó kò sórí bẹ́ẹ̀ pàṣẹ́lì máa nù kò sórí bẹ́ẹ̀ ó wà lókùn lè mílẹ̀ mọ̀dá ilẹ̀ àná kò sórí bẹ́ẹ̀ ayé ń èsì dẹ̀dẹ̀ mọ́ pè fún ma ṣùgbọ́n tí ń náà ní ká máa lú ìmọ̀ àti àìmọ̀ kan jẹ̀máà tí wọ́n bá sọ pé yàn bá yàn sọ̀rọ̀ lọ ọ̀rọ̀ máa ń bẹ lọ́rùn rẹ tẹ́ ẹ bá dìde ń bí tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá lọ fi ṣẹ̀sìn tọ́bẹ̀ jẹ́ pé mi tàn yín ni èmi mọ̀ fẹ̀sìn pamọ́. kí o sì jẹ́ ọgbà àgbẹ̀ mi ni o àbí njì máa ń jẹ́ àbí mi o ọ̀pẹ́ o ẹnìkan ti kú tọ́jà àfa téèyàn ń dẹ́dùn wá ní pé à kọ́ má jẹ́ pé àbáníkan ni ọ̀dà máa dáhùn múkàtúmọ̀ nàkírì ọ̀dà ńlá ẹ̀ bá lè pa wá ẹ̀sìn àmọ́ wọn ẹ̀dá kò dání ẹ̀sìn mú ń sí ọlọ́ salawatullahi wa salamu alayhi tabakun sànú wa o léwà jìnnà sí yárí mi lé sí yárí mi náà jìnnà sí wa léwà jìnnà sí ṣẹ́yìtọ́n wọ́n lájẹ́ kò sọ rẹ̀ ìsúnmọ́ wà lọ́sọ̀rọ̀ tó jẹ́ súnmọ́ tòótọ́ tí wọ́n èkó ń kíláàsì wọ́n èkó sun ìjìyà lè dọ̀rẹ́ rẹ̀ tán pátápátá jọjẹ́ ọ̀run fún wa kọ́dà nínú sísí ànábì tásàǹfikọ́ ni pé tí ẹ̀ bá tiẹ̀ lè dàbí àwọn àfáà yẹn tán ẹ wá fi ìfẹ́ tẹ́ bà ní sí wọn ẹ fi ṣe tọ́rọ̀ yẹn pààyàn pọ̀ mọ́ wọn torí pé fa inna al-mar'a ma'a man ahabba ntí ànábì wí nìyẹn ní sọ́nà sọ́nà gbà mọ́ bá ń bá mú ọ bọ́sálì nínú ẹ̀tàn ní máa yọ lójúwò láyé o àdúgbò ni kankan sáti ẹ̀wà máa wọ̀ náà ni kákìrùn tán ká máa lọ ọmọ ń gbà mí kásá máa rojú rẹ̀ báyìí torí mo bá sá dọ̀rùn ní ìsìn ńgbà bá kún gbogbo ẹ̀tàn à ní rí ọmọ ńgbà bá ti wà láàrin àwọn ànàbí ẹgbẹ́ rẹ̀ ànàbí ìwà bú ẹ̀rìn pé kò sì wà rí bẹ́ẹ̀ ṣé irú òórùn rẹ̀ rẹ̀ wà ń kí ni ṣé irú àwọ̀ rẹ̀ wà ń gbà ni ànàbí ni ẹ̀ má wòrí ọlọ́run ti fún yín ní short cut alimaru ahabba ọmọnìyàn kọ̀ọ̀kan gbogbo ń bá nífẹ̀ẹ́fẹ̀ẹ́ tòótọ́ báyìí ohun àti ẹni wọ́n jọ máa lò pọ̀ lálẹ́ kìámà ẹ bá wọn mọ́sálásí mi pẹ̀lú gbọ̀n dábàá lẹ́gbẹ̀ẹ́ àwọn agbábọ́ọ̀lù ní ìṣàdúrà fún níta ní sùjúdù ibi tábí sọ pé ibi tí ẹrú àti ọ̀rọ̀ ti súnmọ́ra wọn jù sùjúdù ni naam Ronaldo ní ìṣàdúrà fún bẹ́ẹ̀ jẹ́jẹ́ sí òwe ni o wàláhì ẹ̀wọ́n náà ìṣàlẹ̀ fọkàn ó lè kọ̀ọ̀kan ló òun àtàwọn àti mẹ̀kókò. bí àlẹ́bí lè wá lónìí ń pèpè ń adá lónìí tó ti bá ní campaign nítorí ẹ alóòrùn ọmọ náà àbá wọn tà sí pdp lálìkẹ́ àmà yóò sì bẹ̀rẹ̀ yín wọn bó ṣe é ṣe náà ni gbogbo ẹni tó bá lè láyé tó fìfẹ́ rẹ tẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ àti ẹ náà lẹ́jọ́ sàlìkẹ́ àmà. kò lé kankan kò sì kọ́ kó dín ó ti clear kì í ṣe lọ́fọ́ bẹ̀rẹ̀ láti tọrọ masala wa dé a sì fẹ́ parí kíní lẹ́nìí inshàlá rahman àwọn sàtà fẹ́ clear dáadáa òun rèé o. ìdá stuhidat al-mar'a tó bá wá jẹ́ pé àlọ́sọ̀rọ̀ ń fi ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ó fi wa máa mara riwaya méjì lọ wa riwaya àkọ́kọ́ min hadith umul mu'minin fi qissati fatima bintu abi hubaysh ila ma'arat nabi sallallahu alaihi wasallam wa shtakat ila sallallahu alaihi wasallam annaha tustahab inni ustahab haidatan shadida ẹ̀jẹ̀ ń wá lára mi ọ da gbogbo ẹ̀rù máa ń lọ débi gbogbo bàbá yìí mọ̀sáàrin jẹ́ afa adá ìsọlá anabi ṣe ń tí ń tí ń dẹ̀dẹ̀ra mi ń júwe fún mi ṣe ní pọ́lọ̀ ti bù mí nírun mẹ́kọ́ bá ti ń rí bá ń tẹ́lẹ̀ náà ìwúlẹ̀ kírun mọ́ ṣe ń wulẹ̀ dà pọ̀ àmì láà èyí tí ń wá láwọ̀ ọ̀dá ìkèyè ṣe haidọ̀ إنها ليست بحيض كيس حيض إنما ذلك إرك إسا كان فوقي ṣèyítọ́ lọ́lọ́rọ́ ìfẹsẹ̀ jẹ́lẹ̀ mbẹ́ ọfẹ́ da ìbàdàrú mọ́ ọlọ́ni ọ̀dà ìntọ́ máa ṣe ni wípé fàyídà akọ̀bàlà ti haidotic táìmù tó è ní ọ̀rùn tẹ́lẹ̀ tí wọ́n gẹ́rẹ́ ti mọ̀ fún ẹ̀ bá jọ mẹ́fà jọ méje nǹkan kan ló fi máa ṣe ìjọ náà ní kọ́ mú nínú oṣù láti mẹ́yìn oṣù ojú ọ̀run di fifteen lè fi nírun òun náà lòfin ní máa gbàwẹ̀ lòfin ní máa kírun tí ọjọ́ ń bá ti wá lọ wá mara wàtàwọ́dọ̀ ìlì kúlì sọ̀láàtì wá máa ṣe àlùwàlà fún ọ̀rùn kọ̀ọ̀kan hátà yẹ jí à dhalikal waqt tí ó tún fi di àsìkò tó ń kọ́ dàrọ̀ yẹn ní oṣù mi ti ń bọ̀ tó tún ti di nine láti seventeen ṣe ìpín gbogbo wà ní fírẹ́jẹ̀ láti nine sí fifteen kò ní máa kírun kò ní máa gbàwẹ̀ tó bá ti di sixteen báyìí wàá wẹ̀ máa ṣàlùwàlá fún gbogbo òru kọ̀ọ̀kan tí ètò di sẹ́rìn padà lóṣù mi tí táìmù èdè ààrẹ nìyàn ṣùgbọ́n gbà tí ìyá wa Umu Habiba táwọn sọ̀rọ̀ sàṣàrán bẹ́ẹ̀ ntí ń sọ fún ọ wípé ìkítẹ́sìlì bí nǹkan yìí tọba di wípé ọ̀parí anábì òfin ní táìmù kan apákan àfáà ní ìntọ́fà àwọn apákan àfáà ní míì pé ìdẹ́ ntọ́sẹ̀sẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ haidọ̀ tọ́lọ̀ wá fi ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dásádé fún ó nìyẹn ńlọ́fà tí ànábì òfin sọ wípé ọjọ́ kan là ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ torí àgbàlagbà ni wọ́n ìtumẹ̀ ni wípé irúnù hadithu tiwọn wípé wọ́n ti ní ọjọ́ tí ń se nǹkan rí tẹ́lẹ̀ ṣùgbọ́n bí ti yá tí ń yẹn fàyídà akọ̀dà haidotic ọmọjọ́ ibi àdífi kejì gbogbo ẹ ti ti dàrú lójú ti wọn ọ̀dà ẹ ń bá dàrú kò sì ní ó ní ọjọ́ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ó ti gbàgbé abọ́sẹ̀ yẹn kan ọ̀dà tahayyadi fi ilmillah onírú táwọn èèyàn máa lò ọ̀dà muqalibul haid ọjọ́ tó wọ́pọ̀ jù tó bí èfi sábà ní ọjọ́ mẹ́fà tàbí méje òní omu hukumu yóò lánsàánú fìyà kejì ọwọ́ ní wàtẹ́sílì simawẹ ìyàwó ẹ̀ṣà ni wàkánẹ́t tẹ̀tẹ́sílù lẹ́kùlì sọ̀láàtì ìyá ìwà máa wẹ̀ fún gbogbo àsìkò orun kọ̀ọ̀kan nǹkan wá dé ibi à ń lọ rèé o obìnrin tọ́lọ̀ ń fi ẹ̀jẹ̀ àwọ̀dà ṣe àdánwò fún ṣe é mà pé ìdájọ́ mẹ́ta ló ní ìdájọ́ àkọ́kọ́ ni wípé ṣáájú kí àdánwò èrò tó dé kọ́ máa lu ọjọ́ tọ́lọ̀ ń fi máa fún ní ẹ̀skúùsì mẹ́kìrún tẹ́lẹ̀ kápẹ́jọ́ márùn ni òun náà ní kọ́ máa ìní kọ́ yọ ní gbogbo orí oṣù yìí kó sì gbèsè táìmù ìbẹ̀rẹ̀ ni o àárín ni o inú ni o ìgbẹ̀yìn ni o one to five fún oṣù ní ìpínlẹ̀ ọ̀nà tẹ́lẹ̀ ó náà ní kó gbé sí ojú kan nìyẹn ojú kejì ó ní kọ́ wọn lo tẹ̀míyìz odidi oṣù kejì tọ́jà ìfín wa ó dá ẹ̀jẹ̀ ti haidọ́mà ń bẹ̀ pé kó mẹ́ta lọ tẹ̀míìsì ẹni kó lò kọ́ wá yọjọ́ mẹ́ta wọn ẹlẹ́ẹ̀kẹta ni kọ́ má jẹ́ kó jẹ́ pé táìmù ti dàrú máa lójú ọmọ ń ṣe tẹ́lẹ̀ náà níbẹ̀rẹ̀ oṣù kó tó di pé wàhálà ń gẹ́ pilẹ̀ dé ó lè bá a lè gbé ààrẹ oṣù tẹ́lẹ̀ ségesège ń ti da gbẹ̀rù máa lọ ṣáájú kí wàhálà yóò tó dé bákan náà ìjáde ẹ̀jẹ̀ yìí kò sì rí kò lè ṣe kò lè differentiate wípé ìkan yàtọ̀ sí kan gbogbo ẹ̀ sá ti dàrú ọ̀dà ìtòkùtì ọmọ sí ni pé yóò mú gọ́ọ́lì bùlẹ̀ haid múdàtúkọ̀lẹ̀ bùlẹ̀ haid àsìkò tó pọ̀jù tó bí ìrìn fi mẹsẹ̀rẹ́tì náà ní jọ́mẹ́fà tàbí jọ́méje ìní ó mú tó ẹ pé lọ́bọ́ wá mú nínú oṣù kan yóò wà gbé sígbà tó bá wù ṣùgbọ́n tó bá jẹ́ wípé táìmù tí ọjọ́ ìjọba tàbí jọ́mẹ́fà tí èfi ní ọ̀tẹ́nẹ̀ náà ló pinlẹ̀ mú ṣe bí jọ́mẹ́fà ń bá pé yọ ọ́ sáwẹ̀ bọ́tẹ́jì ọ̀dà àwọn afẹ́sọ̀dájọ́ ìwẹ̀un àtìgbà tí ọmọ máa kírun fún àlọ́sọ̀ àtàlá tó ní láfíà tó bá ti jẹ́ wípé ó wo pé jọ́ márùn òye sínú tẹ́lẹ̀ tó bá ti mú jọ́ márùn tán in tó kù tó jẹ́ twenty five tàbí twenty four days nínú odidi oṣù kan lójú ojú ọ̀run yóò máa kírun lọ fún àlọ́sọ̀ àtàlá bóòrò sì máa kírun lọ bóòrò sì máa mara bóòrò sì mara nígbà tó bá wẹ̀ tán nígbà bá fẹ́ wẹ̀ tó bá sì jẹ́ pé tẹ̀mí yíṣù náà nílò ọdá ẹ̀jẹ̀ tèntè sí haidọ́mà yàtọ̀ sí jẹ́ẹ̀tì jọ méje eh, èyí tó jẹ́ black fi ń wá èyí tó ní òórùn ti haidọ̀ jọ márùn ní fi ń wá ó fi tẹ̀míyìz ó fi dìfẹ̀ṣẹ́tì láàrin méjèèjì tó yẹ pé tẹ̀míyìz náà nílò yóò sáàmù ọjọ́ tí ó parí tó bá sì jẹ́ ipò mújọ́ mẹ́fà àbò mújọ́ méje tí bá ti ń parí lójú ẹsẹ̀ yóò wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà tọ́ba wẹ̀tàn yóò paaki ara rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí máa kírun ṣùgbọ́n bàbá fẹ́ kírun ṣé wẹ̀ ni wọ́n máa wẹ̀ padà àbálùwàlà ni wọ́n máa ṣe níbi àdífì àkọ́kọ́ àlùwàlà wàtàwádọ́yì níbi àdífì ẹlẹ́ẹ̀kejì wàtẹ́sìlì wẹ̀ fàkàntàkẹ́sìlù likulli sọ́làtì ìyá ìwà ń wẹ̀ fún gbogbo òrùn kọ̀ọ̀kan jama'a kóbìnrin ọmọ wẹ̀ fún gbogbo orun kọ̀ọ̀kan ó múnira lọ àbí ò múnira lọ naam ó múnira lọ kọ́ máa ṣe àlùwàlá fún kọ̀ọ̀kan ńlọrọ̀ òjò ni àbí máa wẹ̀ fún kọ̀ọ̀kan. tí ànábì lọ wá pa umu habiba láṣẹ kọ́ máa wẹ̀ fún kọ̀ọ̀kan àbí òun ló gbéyùn sọ̀rọ̀ fún rẹ̀ fàkánẹ́t tẹ̀gìtẹ́sílù lọ́ba di ìtẹ́sílì máa wẹ̀ tàbí parí ọwọ́ ń ma ṣé máa wẹ̀ tánà bí wí ṣé máa wẹ̀ pé yóò pinlẹ̀pinlẹ̀ wẹ̀ jẹ́nàbà náà tẹ̀lẹ̀ tọ́ba parí tán wàkàá tẹ̀sílù torí pàtàkì ibi tí wọ́n apalẹ́sẹ̀ yìí ló ń bá wá ń wẹ̀ fún gbogbo òru kọ̀ọ̀kan àbí inú ìtẹ́sílì tánàbí wí máa wẹ̀ ó náà láti mú ẹ̀rí fún obìnrin yẹn padà wípé ànábì náà lọ ẹ̀kọ́ máa wẹ̀ fún gbogbo òru kọ̀ọ̀kan jama'a obìnrin tẹ́jẹ́ àwọn àbá ń dà láàmú èntọ́ jẹ́ bẹ̀bẹ̀ fún òun náà ni gusul janaba inda ìdìbárì haid nígbàtí haidu tọba mú táìmù ti ẹ̀ kúò nínú odidi oṣù ìmọ̀ akọ́jẹ́ ọjọ́ tí ń lò tẹ́lẹ̀ tọjọ́jọ́ márùn-ún ọjọ́ márùn-ún parí ìwẹ̀ tó òun náà ní kí ni o lọ́jọ́ rẹ̀ lọ́rùn rẹ̀ bákan náà tọ́ bá sì jẹ́ pé tẹ̀mí ìzù ni bóyá ọ̀ndẹ́ ẹ̀jẹ̀ ti haidọ̀ ọmọ yàtọ̀ sí díẹ̀ ti nígbà tí díẹ̀ ti èntú fi ń dá tọ́jẹ́ ti haidọ̀ ń bá parí kò ń bẹ́ tọ́ da yọ náà ó ní ìwẹ̀jẹ̀ rẹ̀ fún un tọ́jà pé mọ́jọ́ mẹ́fà àbọ̀ mọ́jọ́ méje ìyún lọ sí kí ni lọ́dẹ fún un irun kọ̀ọ̀kan yọ́ máa sàlùwàlà fún ni kì í ti rẹ̀ fún un. kí wàá lẹ́rìí tá fi rí hadith méjèèjì yanjú hadithi Fatima yìí muqayyadu ni watawaddo'i hadithi tí mu habibai mutlaku ni fayuhmalu lmutlaki ala ibi tí wọ́n ti tú wàálẹ̀ tọ̀pọ̀lọpọ̀tà yìí òǹdé tí tó sì jẹ́ pé asinu nù ẹ̀sìn ìpìlẹ̀ gángan nù ẹ̀sìn òun náà ni wípé al-mashaqqatu tajlibu at gbogbo ìgbà tí ìnira bá ti ń dé ìdẹ̀kùn ó nira wọn máa fà fún yẹnu ẹ̀sìn ọlọ́run ara mi ọ̀yà oṣù ọ̀ gbọ́dọ̀ jọ̀sán máa jọ̀sán nígbà nira ti ṣáájú mò ń travel oṣù lọ gbọ́dọ̀ jọ̀sán máa jọ̀sán torí ìnira ni traveling. mo di sálásù libawuli sálásù libawuli ń dá mi láàmú. máa ṣàlùwàlà fún ọ̀kọ̀ọ̀kan ìyìn tí bá tó ń kán ọlọ́ndàkùn má fi rárẹ̀ bẹ́ẹ̀ sí àwọ̀ kábí ó di tí ọmọ oró ń gbogbo gbà yóò kàn páàkì pẹ̀lú kíríkọ̀ náà ni yóò kàn fi páàkì yóò máa sálùwàlà fún ọ̀kọ̀ọ̀kan kò ní wọn tí bá ń ṣe kí ni o tí bá ń para nǹkan mọ́ náà bákan náà èyí lè jẹ́ sálẹ́sù rẹ̀ ẹ̀ǹtí ìṣú àwọ̀ ọ̀dà náà ń dà láàmú òun ò ní páàkì ìdíntì ẹ̀ tó kò ní máa tábà fún ìyàtọ̀ méjèèjì nìyẹn ṣùgbọ́n mọ́jẹ̀kúrú tán ó tún jẹ bọ́ọ̀lì lé. àtẹ̀yìn. àtẹ̀yìn inú wa chéǹgì láàrin bíi wákàtí méjì mẹ́rin síra wọn iṣu àwọ̀ ọ̀dà wa bẹ̀rẹ̀ ọwọ́ à ń torí eléyìn wá sàlọ̀lẹ́ ẹ̀yọ wá ń kírun lọ irọ́ ń pa o. kèésì ààrẹ téèyàn tọrọ o eléyìí ti di ààrẹ kọ́dà bó mú mi ìṣú àwọn ọ̀dà náà ni ọmọ fi ńlá ń o rẹ́jọ ọ̀dà àrùn na àwọn afá àti sọfá náà mo sọ báyìí mo sọ báyìí àwọn bá a lọ ni mo fọkọ bàbá àmọ́ kan lásìrí nínú àbá àmọ́ ìbàdàn tí ẹ ti jẹ náà ni wọ́n fún àwọn wẹ́rẹ́ ní èyí ara wípé bàbá ẹ dákun a mùsùlùmí lóríṣiríṣi ni a máa ń kírun àmì ọ̀dà wọlé àmì ọkà kila na lànà ewé ewó gan sọ báyìí máa wá dáńjọ́ náà lọ báyìí ni o mo lásìrí nínú wọ́n lẹ́dà tí ń bẹ ń wájú ọlọ́run kí ni ń wá ebi ń wá foríjì ọlọ́run kọ́nà ó lè kẹ́ kọ́sàánú ẹ̀ bọ́dà wẹ̀lẹ̀ ọ̀dà bọ́ka mọ́yà ọ̀dà kọ́dà bọ́ka lérí wàláì mo fi tí mi gbọ́ ni. wá lọ́dọ̀ ọlọ́run sẹ́ ẹ wá wá bẹ̀rù tọ́jọ́ wípé ojú pọ́wọ́ mọ́sálásí ní máa ti ní èfi ká lórí tí ó bàyá fílà lè yọ́kàn lórí mi pẹ̀lú tó ti gbọ́n kọ́dà yóò èsù òtún máa gbìsí lẹ́mì pé bí wọ́n bá ń kòrò ti ẹni ọwọ́ àwájú àwọn orí bó ní kọ́ a sì mọ́m lè rè pé ń o anabi ọwọ agbọmọpẹ ntí ń kírun fọlọ ń wá kẹne ń wá foríjì nínú òfin káwọn lérí. hasbunallahu wa ni'mal wakil hasbunallahu wa ni'mal wakil tọ́ba ti pé ẹ̀ńtọ́ lọ sùkú oníyan ìmáàmù fún yín lọ kàwé fàǹtẹ́dìrú sáà ẹmọ̀rẹ́jọ́ gbẹ̀lì kìámà ẹ sọ fún sáà pé kí wọ́n kó tẹ̀fìrún kú mbẹ́ kò sí àyè tẹ̀fìrún mbẹ́ mọ́ láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ wọ́n wá wẹ̀ ní sọmọ́ni à ẹnjìnì adélábù ni wọ́n rán wa sí ẹnjìnì akínni ẹnjìnì adé irú ẹnjìnì ẹni tí fọ ẹnjìnì ẹni tí wọ́n ṣe ń tiẹ́ ah yẹn ni kí máa mọ̀ stọ́ọ̀pù tẹ̀fsíìrì ó sì stọ́ọ̀pù ẹ̀ náà nù fàtẹ́lù sáà náà tí wọ́n ti gbé ń tọ́kàwé ìwé ìwé lọ́kà o ó ní agbára ìwọ ni wọ́n máa kó yàn lọ́bàkà lọ́bàbọ́sọ́wọ́ ẹ̀ fàtẹ́lù sáà tí ẹ ń tí ànábì ò ní sinmi tẹ ẹ jáde láyé tó sì bẹ lọ́n tọ́lọ̀ ń fi ẹgbà ń pé káfíìrì kò gbọ̀rọ̀ wọn kama tó fi àdìgbẹ́ kẹfìrì tó lè ń kọ́yọ̀ lọ́wọ́ ká nílùú yìí. tá a fi wá ń fi ijó yọrí àràfà tó jẹ́ pé àwọn ẹni ọlọ́run wọ́n ti ń kí irun papọ̀ báyìí kóòrò tó wọ̀ báyìí ẹ̀ẹ́rì ẹlòmíì tí wọ́n máa sun ẹkún ẹ̀ẹ́ máa wá lè sọ́nù ẹ̀mí pé wọ́n lọ́hùn ah tọ́wọ́pọ̀ ọba tiẹ̀ ń pípọ̀ fẹ́ foríjì yàn èmi gan mọ̀ pípọ̀ wá foríjì rẹ̀ ṣùgbọ́n ó foríjì ilé ìṣáájú mi tí èèyàn gan mọ̀ pé ilé ikú òkú náà ń dẹ́mà tí ẹni tí ìṣubú ò lè kọ̀ntró omi ojúmọ́ tí ò lè kọ̀ntró ara ẹ̀ mà. fọlọ́sọ̀ àtàlà gbogbo àwọn tí wọn láti nàìjíríà wáyé lọ́pọ̀lọpọ̀ orin ọ̀tẹ̀ àsìkò tó yẹ pé èèyàn gbọ́dọ̀ fi kẹ́kẹ́ lérí wọ́n ti wá kó sábàkà lọ ní òní àràfà wọ́n mọ̀ dé tí ẹ̀kọ́ fi kẹ́kẹ́ lérí tó ti dára ìrìnàbà tó bá dáwò ẹ máa wá wò pé kí ni ń bọ̀ àwọn èèyàn yìí sáwọn ilé ìwà ó ń pé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ́ pàlájà mo ti dé bí ànábì wọlé lọ́rẹ́. ní àyàfá ìjọ burúkú ẹ̀yọ́ ọkùnrin àtòbí níta lọ sọ́dọ̀ ń jẹun o ẹ rí ìlú mi ẹ máa sọ pé áà ṣé lẹ́kọ̀ọ́ àdìjẹ́ náà ti tì lójú mi báyìí àwọn ìyàwó sọ wọ́n mọ̀ jó wọ́n gbóbe ń dì àwọn àfáà àti àkún àlọ́ náà ìyóò ń yàtọ̀ lọ owó tí wọ́n tún fún ẹ kí wọ́n máa fi jẹun lọ́hùn ni wọ́n tún máa wá kí wọ́n máa fi ṣàdúrà wájú àwọn wọ́n sì tún máa ṣàṣírà wọn lórí eléyìí ọ̀nà tí wọ́n tún gbárí yáàdì Saudi rí wọ́n ti ṣàdúrà fún ẹ àmì àwọn láti Amẹ́ríkà kankan náà kan tí pé ọ̀nà ọ̀lẹ́sìn kan tó fẹ́ ṣe náà tí ò dò déédéé ọ̀nà ọmọ náà pàǹsì náà dọ́là fún ọ tí wọ́n ti gba dọ́là rí láàfà ọ̀ ẹ̀ṣá wà tó lajú orin o tọ́bádìgbẹ̀yìn gbà nínú àdífì kan tó jẹ́ wípé sọ̀híhù lìmánà ni dọ̀ífù sanadi kò fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ ànábì ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ torí pé ìta sọpọ̀ fẹsẹ̀ múlẹ̀ rẹ o a máa ní àdífù a ní pàdébí lọ́sọ́mọ́ ni ṣùgbọ́n túmọ̀ ẹ̀ṣẹ́ gíní o ó gbùlù wátọ́ nínú ìmánì ànábì òwì ṣùgbọ́n sí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan àfàtẹ̀bìlígù tó tẹ́ kú ti lọ jáde lọ jáde olóòkọ́ gbé àpò láǹjọ wà láde lẹ́sọ́kè tó lọ fọ́ gíláàsì ọkọ̀ àwọn mẹ́mẹ́sẹ̀s ńgbà wáyé o ogbó ọ̀rọ̀ dání wàlẹ̀ ìfẹ́ lù ló gbé mi ńgbà tẹ́ ń bá àmà lù wájà ló jẹ́ ìṣẹ́ bẹ́ẹ̀ fún yín ìfẹ́ lù ni àdébí náà bẹ́ẹ̀ sọ pé ìfẹ́ lù ni mm, mm, mm, ò ní o mọ̀tò sọ àti rí ipójú ẹ̀ tí wáyé nìṣẹ́ àgbẹ̀bẹ̀ ṣùgbọ́n mọ̀tò sọ wọ́n tún fi pọ̀ lùpì ma. tọ́ba lẹ́yìn ìgbà nínú asọ́rù yẹn yahuju agùnyàwó ummati àwọn tí a jọ wọnú umma yìí ìyí tí wọ́n máa tọrọ ẹ̀sìn hajj lè nùzà wípé mo ti lọ sí Paris mi ti lọ sí Toronto ń sọ pé ibìkan náà tó ń jẹ́ káàbà ẹ jẹ́ ká lọ fíìsì bẹ̀rẹ̀ náà wò ká tún wò ká wò kí ló tún ṣe ń bẹ̀rẹ̀ náà àbí ẹ tún ta tíwọ́ náà lẹ́gbẹ̀ẹ́ káàbà ká jẹ́ tíwọ́ ti bẹ̀rẹ̀ náà wò náà ká wò pé báyà tó yàtọ̀ sí tíwọ́ ti nàìjíríà ní táwọn ń gbé lọ nìyẹn visitation. wà á ò sátù wọn kọ lakọ̀ságbé inú wọn lìtìjárọ̀ òwò làwọn ọ̀bà lọ pé ẹ̀ musa abdulsa tíyẹn bá lè rí àwọn bí àwọn góòlù kọ̀ọ̀kan àti àwọn aṣọ sàbúrì kan páàkì dáadáa yóò bá yẹ agbẹ̀rẹ̀wọ̀n náà yóò máa dá ó yóò ti ẹ̀sọ́ gbọ́ wájú náà tán yóò rí díẹ̀ padà dé yóò rí padà pẹ̀lú kílò yẹn ṣé fún ató fifty kílò lọ́dún yìí kọ̀làkọ̀sá gbé inú tiẹ̀ sẹ́ ẹ̀mí kí làwọn gbé lọ. wà fúkọ̀rọ̀ ọ̀hún aláìní pátápátá àánú wọn lè mọ́sálà agbèrò wọn lọ sí i ní ọ̀dà kò burú na sáàràn lọ kọ́dà kẹ kẹ mọ́ fún lóòkàn kọ́dà kẹ kẹ kẹ tún gba kílò mi. tílẹ̀ mi máa wọ̀nyàn máa ń sàánú pọ̀ mbẹ́. wàhùlà máa ń wọ̀ hàn àwọn àfáànù wọn lè rí ya. ṣé a rí mi ni. àjọkùn káàbà máa fọ́ ọ̀rà kan pé lọ́dún tá a wà báyìí ń ló di ọgbọ̀n mo ti ṣe tí n ò sì pàjẹ́ sórí bí wọn kọ sí. ọba jẹ́ pé yìí bá ṣe máa yọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni mẹ́fà kò ní dé okùn afẹ́lọ́ fi èyí lọ́kà sí ṣẹ́gbọ́n tó lówí wọ́n ní ká pé yín máa ṣe yọ̀ ń kọ̀ọ̀kan kó wọn máa fi pé yín mọ́kà ni onímẹ́fà ní bàkú lẹ́nu ẹ wo ọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ nígbà bí ó rí bẹ́ẹ̀. jẹ̀mọ́ra àti bọ́sásìkò yẹrẹ ẹ̀wò ìtumọ̀ yẹrẹ ẹ̀wò ni wípé yóò difficult kẹ́ ẹ tó lè sọ wípé ẹ̀ ń já fún umma umma umma umma ẹ̀ sì wà ní farakọ. ala kulli hal káwọ̀ parabi mọ́sálà wa kí ló gbé alọ́bẹ̀ náà. àwa láwọn èèyàn kan bẹ tẹ́ pé ìbẹ̀rù ọlọ́run àti fẹ́ẹ̀sìn ni máa ń mú wọn láti máa fẹ́ sọ páwọn ọ̀sàsì ọ̀fìn tó tó kìí sáwọn yẹn méjìlá tó ń sọ fáírọ́ọ̀sì lélẹ́yìn kọ́nà mẹ́jọ disease máa ń yàn lọ látọ̀rọ̀ ṣèyítọ́ nìyàn àwọn èèyàn kan bẹ̀rẹ̀ jẹ́ wípé ọlọ́run lè fún ní rúpọ̀ pọ̀ díẹ̀ tó bá ń sàlọ̀ làbáyì kò ní ìlú àgè yá gbé igbá yá rẹ àgbọ̀n ẹ̀bẹ̀ ẹ̀mí ẹ̀ sánà ni pé kí mọ́sà dọ̀hùn wọ́n mọ̀ tó sọ pé bìkan tó funfun nù wo iṣẹ́ mi pé no no sọ débi tó yẹ ó dé ọ̀dà kò burú ó débẹ̀ bí ó débẹ̀ ń wọ́n rẹ̀ ẹnu ẹ̀ àwọn kan bẹ̀ báwọn. tí ẹ̀rọ náà ń ṣe àlùwàlà báyìí ẹ̀ máa bá káànú ààrẹ tẹ́ máa gbọ́ pàwọ́ pàwọ́ bíbà tí a ń fún yàn lábàdá gbogbo ẹ̀ náà ni wípé kọ́sá débi tó ń fi ó dé. wàkánẹ́tì mọ̀mọ́ yìí jẹ̀máà só lè kù lẹ́mìí lẹ́ńtọ́ mọ̀ wípé kẹ́ẹ̀kú ṣe pé ń tó ń torí ẹ̀ wẹ̀ ààyè yẹn ti gbẹ. ẹ̀kọ́ tí ó wà bí bàbá wa ń fún gbogbo orúkọ ọ̀kan sáyẹ́sì dùn ni náà ẹ̀tún a wè máa Allah subhanahu wa ta'ala ọ̀pọ̀lọpọ̀ kéèyàn ó wẹ̀ í ń gbé àwọn ààyè kan la ìgbé ààyè yẹn sì rè bóyá ìmọ̀ àwẹ̀ fúnrun kọ̀ọ̀kan gan ó lè wà nù tọ́lọ̀ ó fi padà bá ṣe kíni o bá dín jíjáde ẹ̀jẹ̀ yẹn kù tí ó sì padà wà á jẹ́wọ́sàn padà fún ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dàn gẹ́gẹ́ ìdán tóbìnrin bá ń wẹ̀ fúnrun kọ̀ọ̀kan lẹ́yìn tó jẹ́ pé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dàn dà láàmú ìgbìyànjú fẹ́sìn ni wọn ò pa ń dandan fún ọ. torí ìgbà tí ọ bàdá sí ponú òtútù tí ó fi adi wípé ìrokodoko ìrokomọ́rokode yọ wà sẹ̀rẹ̀ sí yànú ẹ̀sìn so ti clear lẹ́sìn wípé ṣùgbọ́n kan tó wá wà irú obìnrin báyìí ó wá lẹ́tọ̀ọ́ tọ́ pé wẹ̀ gan ló mú kọ́ máa wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ kọ́ máa ṣe jámù zoro àti asir mọ́gbẹ́ àti kíni o àti ìṣáì tí wọ́n máa dádúró mọ́sí àlàwádé tó bá sí àlùwàlá ó fi kí ìran àṣùbá sí àpèlè kúlì sọ́dọ̀ àbíwí só lè fàlùwà láyẹn dùá naam kò lè fi yan dùá o nítorí wípé wọn ò papọ̀ àsìkò wọn sì yàtọ̀ tí àsìkò súbì ọba wọlé máa tùlú ìfájìrì thani nígbà tí alifajari ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ tòótọ́ tó bá yọ ìlà tùlú ìṣàms súnmù ìparí náà dúró sí ìwọlé òòrùn ọ̀yọ́ yóò sì tún dé kọ́dùrú rọ́mọ̀ lábí 15 minutes 10 minutes alábí wẹ́rẹ́ bá sí rí láftàgbà tó yọ tán ìní dùó tó ṣẹ̀ṣẹ̀ wọlé tó yẹ pé dùá náà tó ti másìkò míì padà àjẹ́ wípé ìdájọ́ míì ni ó nìí fún ṣùgbọ́n tó bá kí ìṣáì só lè fi àlùwàlẹ́ tó ṣe fún ìṣáì só lè padà fi ṣe tààjùd ó súnṣẹ́ rẹ̀ bí ilẹ̀ mú ọ́fíìsì tààjùd bí wọ́n àlùwàlẹ́ ó sì jà ọwọ́ àlè fi ṣe ó ṣe kí ni o nítorí pé àsìkò gbà tí à méjèèjì jọ ní à ń sọ pé àsìkò ìṣáì gangan níbo tó parí naam naam ìgbà tí òòrùn bá dá méjì kirikiri táìmù òòrùn dá méjì kirikiri nísìn ah òòrùn ti wọ lóru asiri eh, magrid wọlé àbí jama'a inṣára à ń sálámàtà gbáǹ báyìí káfílẹ̀ parí lónìí káwá bọ́ mẹ́sàlá pé yóò sì jẹ́ mẹ́sàlá tí o tiẹ̀ nífẹ̀ẹ́ jẹ́ akánjú ṣé ọlẹ́tọ̀ fọkọ ẹ̀kọ́ máa súnmọ́ lẹ́yìn tí ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dàbá ń dà láàmú àbí ọ̀lẹ́tọ̀ ọ̀rọ̀ làwọn àfáà lórí rẹ̀ ká tó wá sọ̀rọ̀ àwọn nǹkan wo ni muskila fún obìnrin tí bá ń bẹ lórí rẹ̀ táwọn tó bá fẹ́ túrun tàbí ò túrun bí ní láì tààrà. alhamdulilayi wasalaatu wasalaamualayi naam ma hukmu waqti mustahaba. àwọn àfáà ní kí ni ìdájọ́ sísúnmọ́ obìnrin tí Allah subhanahu wa ta'ala bá ń fi ẹ̀jẹ̀ àwọ́ọ̀dà sí ẹ̀zámù fún li ahli al-ilm fi hadhihi al-mas'ala qawlan ọ̀rọ̀ méjì ní ìbẹ̀lú yọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àkọ́kọ́ ni haramu wípé haramu ni kí ọkọ̀rọ̀ mbẹ́ẹ̀kọ́ máa súnmọ́ إلا inda khawfil ana anati àfi tí ọ̀rọ̀ ń bá fẹ́ di pé ọkọ rẹ̀ dẹ̀ntí ń bẹ̀rù kọ́mọ̀lọ́rẹ̀ ṣe zina sẹ́yìn pa àfúgbọ́ yé pé ní táà ń jẹ́ àwọ̀ ọ̀dá yìí òun ni kí ọlọ́sọ̀ fi kẹjọ ọmọdé aláàrùn gbogbo àkóso àdéhùn fún un ìdájọ́ bóòdó ṣe kírun bóòdó ṣe mára ìlànsọ́lá tó níhun èwo wá ní ẹ̀tọ́ tọkọ pẹ̀lú rẹ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ ni pé haramu ni wọ́n ní kílẹ̀ rí wọ́n ní torí ìlà ń bẹ wọ́n ní ẹ̀rí àkọ́kọ́ ni wípé ìlà tí Allah subhanahu wa ta'ala tó sọ nípa haidọ̀ ìbílà àstìhádọ̀ wọ́n ní kí ni ìlà wọn ní ìlà ń sì rè òun náà lójú ọ sọ wípé kásẹ̀ ìtìzáàl fáwọn obìnrin oní àṣà wọn wà bẹ̀rẹ̀ nípa haidọ̀ kúlùwà adà ṣùgbọ́n kí náà wá bílẹ̀ rẹ̀ jọ́nà lọ́n nípa damil haid ẹ̀jẹ̀ haid bákan náà ẹ̀jẹ̀ lòun ẹ̀jẹ̀ náà ni eléyìí náà bákan náà kò sí bí ọkọ yóò ṣe súnmọ́ obìnrin nínú hálùí wàlá yàtàláwà zakaru tí abẹ́ rẹ̀ ò ní di nǹkan tí yóò rí yamayama fẹ́jẹ̀ asínú ìpìlẹ̀sìn nínú ẹ̀sìn ni pé ẹnìkan kò gbọ́dọ̀ máa bá ṣàrọ̀ na sí nínú jáàsà ní bí sọnù ẹnìkan kò gbọ́dọ̀ máa bá ẹnìkan máa nǹkan tí ọba jẹ́ bí ẹ̀gbin àyàfi tí dọ̀rúrọ̀ bá dé wọ́n ní kí ló wá fà á táàfin ní ṣùgbọ́n lè o tí bá ń bẹ̀rù kọ́ ọmọ lọ sí zina kí ló fa ilé yìí wọ́n ní ń tọ́ fa ilé yìí ni wípé ìjẹ́ mọ́sùnmọ́ ẹni níbi ọ̀rọ̀ ti haidọ̀ nẹ́sù kùránì ni ṣùgbọ́n ìsìtìhádọ̀ kìyàsù láṣe àfijọra wọn tàbí ká sọ wípé nẹ́sù náà ló sì kò tí ìnú ṣùgbọ́n àlè sọ pé korú sírẹ́tì nẹ́sù ní pọ́lọ́gbà plural ẹni sùs àlìsábà máa sọ nẹ́sù nẹ́sù nẹ́sù nẹ́sù pọ̀ ìdíjẹ́ nẹ́sù ó lọ̀rọ̀ quotation látọ̀dọ̀ ọlọ́run tàbí lọ́dọ̀ ìsàkínlẹ̀ o hamsa salam kí ni plural rẹ̀ o nusus bákan náà èyí tó jẹ́ káwọ̀ tó sọ wípé dọ̀rúrọ̀ lè fà ẹni tí ìyàwó rẹ̀ bá nínú kọgbọ́n súnmọ́bìnrin táìmù tó bá sì súnmọ́ yóò ṣe kàfàárọ̀ bẹ́ẹ̀ sì ni tó bá jẹ́ bí istihadọ̀ ààrẹ rí kankan pé yóò ṣe kàfàárọ̀ a jẹ́ pé ìdájọ́ rẹ̀ ìyí tó bá fi ti kérésì ti háídọ̀ ìntọ́ba lè fa ìnira ó lè jí ó di halali kámú pọ́ǹtì wọn sọ́wọ́ o ìtumọ̀ ni pé ẹni ọkọ tí bá ń súnmẹ́lẹ̀tọ̀ rẹ̀ tí wọ́n sì fi ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà sí àdánwò fòbìnrin yẹn in tó lè jí ó súnmọ́ o ní pé ọ̀rọ̀ ti fẹ́ débi pé ọkọ lè mára dúró ìyàwó náà lè mára dúró òun fẹ́ zina wọ́n kà sí ipò pé jẹ́ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ láti fi mú ẹ̀mí rẹ̀ dúró ntí a fẹ́ gbọ́ yín nù ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé laisa bi haram kìí ṣe kí ni o kìí ṣe haram wa huwa rajih ó ń sì ní ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ́jù kí lè rí wa ní ayé ànábì sallallahu alaihi wasallam mélòó bẹ̀rẹ̀ lọ́lọ́run fi àdẹ̀wò ẹ̀jẹ̀ àwọ̀ dàdà láàmú seventeen seventeen. àwárí ẹ̀rí ẹyọ kan bí pé kánú ọkọ wọn kalẹ̀ pé dákùn ṣe é ṣe pọ̀ o tàbí bá ń kọ́kọ́ pariwo síta kèrè dákùn èèyàn sọ́rọ̀ wọ́n tún lọ́wọ́ sálámù ní mùsùlùmí tó ní fúrúmà wa tí ó fi wa ni wípé kí a ní sàwọn èèyàn tí wọn ò fara mádàwó òtayé tọ́lọ ń dé sí àwọn ohun tí wọ́n tó yọ́lẹ̀ ẹ̀dá pẹ̀lú ẹ̀ àdàbí òwú tá a fi lè gbọ́yé láti mú ọ̀rọ̀ pé à hmm, nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ o kọsẹ̀rẹ̀ látọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam bákan náà قل هاتوا برهانكم أم لهم شركاء شرعوا له من الدين ما لم يأذن به الله كبيرة كثير أريري أنا نبي على أصل أنا نبرا ذمة ìpìlẹ̀ gẹ́gẹ́ ni pé zimma ọ̀rọ̀ òsì lọ́rùn ẹni ká tó pé bóyá wọ́n sáyẹ̀rẹ̀ sí alọ́rùn lẹ́sìn ààsìrí bí wọ́n ti sáyìn kaba ìsẹ́ni ìlọ́run nínú ẹ̀sìn ìfẹ́n ara àwọn ìmà tí ń bẹ́ẹ̀ bí àlámẹ́rin ìfi ẹ̀jẹ̀ àwọ̀dà sí àdánwò fún obìnrin nìyẹn masala wa tí mo rí pé ó súnmọ́ kó má kílíà tán ní ìjẹjọ tóbìnrin bá ń rí ẹ̀jẹ̀ tó wá jẹ́ pé ọ̀jẹ̀kọ́lú ẹ̀jẹ̀ ọwọ́ ajẹ́ kọ́lọ̀ pupa fẹsifẹsi tọ́jẹ́ súnfọ́ ó rí lónìí ó tún rí lánàá bó ṣe rédíò mẹsẹsẹ ní lọ́lànà. Lo, lo ṣé ń gbàtọ̀ bá ṣé ń gbàtọ̀ bá padà wẹ̀ nígbà bá parí lẹ́yìn lọ́hùn ṣé yóò dá àwẹ̀ ẹjọ́ méjì padà àti irújọ́ méjì hùn tá a sọ pé jọ́ méjì tọ̀ wáyì lákọ̀ọ́kọ́ yìí nígbà tí ètí sàsìkò haidọ̀ gẹ́bí àdífọ́mọ́ àfihàtà mú àgbẹ̀ kúnnà lánàá ọdún naam alukutọ́ta wà súfọ́ta ṣe àn àti sọ̀rọ̀ kúdùrọ̀ súfọ́rọ̀ omi ẹlẹ́gùsí tí ó wà ìtù tí máa ń jẹ́ látàbí àwọn obìnrin tá a bá ti ẹ mara tẹ́pẹ́rẹ́ àyíwò ṣe ẹ̀ka mọ́ tí èèbá ti sàṣìkò haidọ̀ kí ń dàjọ rẹ̀ rọ wájú méjì ló pín sí tí kíní ìbá wá báyìí bá sọ́rọ̀ ẹ̀ka obìnrin ní jọ méjì lọ́wọ́ mẹ́sẹ̀ẹ́tì báyìí ó fi rán ọfáwẹ̀lẹ̀ nígbà odò sùnmí kò bá ṣẹlẹ̀ síbẹ̀ on the five ní èmi o at on the two ló ti rí omi òfò ẹlẹ́gùsí tàbí ẹ̀jọ̀ pọ̀ fẹ́sífẹ́sì nígbà odò sùnmí ọjọ́ karùn-ún rẹ̀ gangan ìlórí ẹ̀jẹ̀ nọ́mà tó jáde irú obìnrin yẹn yóò dáwẹ̀ padà yóò dáhùn náà padà tó bá bọ́nu tí ó wá sí dènà ọ̀bọ̀dán yóò rà padà torí kìí ṣe haidọ̀ ṣùgbọ́n tó ọ̀sẹ̀rẹ̀ sí báwọn ní ọ̀dún fẹ́ẹ̀fù ní má ọ̀sẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ tírì fọ́ ọ̀rọ̀ mẹ́sírẹ́tì lọ ó tún lọ sùlí ó tún ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ó tún sùlí ó ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ àjẹ́ wípé nǹkan yìí ti fẹ́ di ara haidọ̀ rẹ̀ a jẹ́ pé ìmísí ìbẹ̀rẹ̀ tiẹ̀ ara chẹ́ǹjì nu òní yọ wà padà sí ìdájọ́ haidọ̀ àmẹ́sàlá ò kíá mẹ́sàlá bàdé obìnrin kan ní ọ̀rẹ́ wọ́n sá sọpírẹ́sà fún nínú sọpírẹ́sà fún tán on the system ojú ọ̀run ni èmi rán bó ṣe di wọ́n sì sọ pẹ́sà fún ní on the twenty five ṣẹ̀gbá ní ọ̀dẹ̀ kí lálẹ́ ní o ẹ́ sixteen kìí sí ju ilé ọmọ ìrìnà lọ yóò ti nà náà bó ṣe wá di on the ten oṣù mi ìtọ̀ tẹ́lẹ̀ gbà tí a sọ pẹ́sà fún yìí ní bá ń rẹ jẹ́ ń rẹ jẹ́ ń rẹ jẹ́ bó ṣe di on the fifteen ẹ̀jẹ̀ ń bá dá nígbà wọn di sixteen padà ní bá sì rẹ̀ jẹ́ àyídọ̀ gangan nígbà wọn sì di twenty ẹ̀jẹ̀ ń dá bó sì tó sùn ní ìbáyìí on the sixteen lọ́jẹ̀ àyídọ̀ ọ̀rọ̀ twenty ọ̀dá oṣù mi sixteen ọ̀dọ̀ twenty ó tún dá oṣù mi nígbà tó ń bá lọ báwọn tó bá jẹ́ wípé ń gbà tọ̀rẹ́ jẹ́ fújọ́ márùn-ún síjọ́ mẹ́rin ìta kọ̀kọ́ ta wí ó fi ìrúnlẹ̀ ọfà wẹ̀lẹ̀ yọ́ dárun padà yọ́ dáwẹ̀ padà nítorí pé ìmísí ìparí operation ní tọ́sẹ̀lẹ̀ sí kò clear ẹ́ bó wá ni obìnrin ó sì máa sàlọ̀ gbogbo oorun ẹ má sì fẹ́ mú ẹ̀ bó ni ó sì mú un ọgbọ́dọ̀ máa fọ abẹ́ rẹ̀ àwọn apá kan àfáà ní àwọn tó lè ṣe jámù wípé jámù bẹ̀ ní hadithi ummi habiba intanbi sọ fún mi wípé wẹ́ẹ́pẹ́ o ti parí haidọ̀ máa ṣàlùwàlà fóònù kọ̀ọ̀kan àmúbi hadithi fatima bintu abi hubaysh naam ojú kanu. No. tàbí méjèèjì àdífì méjèèjì wọ́n lẹ́yìn ọ̀kan tí ètò ni ó ti ọ̀rọ̀ ẹ̀ẹ́dọ̀nà ọwọ́ afẹ́ máa kí gbogbo àwọn ọ̀nà lọ padà tí è pàdé ọjọ́ mi padà nínú oṣù mi adékùtù rẹ̀ sí pé ìtẹ́sílì máa wẹ bí tí ẹ̀jẹ̀ ti ń jáde lára wọn ó kúkú ti kọ̀kọ̀ dà mọ́ máa wẹ̀ ara ṣùgbọ́n kọ̀kọ́ wẹ̀ tó máa ara o wọ́ta wà dọ́yìn máa sọ̀rọ̀ lẹ́yìn oh. gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé sáìsùlì báwùlì ń dà ìtọ̀ gbogbo gbà ní abẹ́rẹ́ ń ro ìgbà tí wọ́n máa sọ̀rọ̀ àfọ̀rùn kọ̀ọ̀kan irú ẹni báyìí ti kú òní mọ́ sàlùwàlà tán ní ìsìn máa kèsì pé ń wòsó wọ́n á o adúrò omi tó ti bóde pé tásìkò bá ti tó nítorí pé nínú ẹ̀sìn gbogbo ń téèyàn bá lágbára lórí ẹ̀ láti lè ṣe wọn ò pa dandan kó ṣe lẹ́ẹ̀mejì nínú ẹ̀sìn wọ́n bẹ̀rẹ̀ àbẹ̀rẹ̀ pé ẹni tí wọ́n ń kírun kọ́ tánà bí sọ wípé erèjì ìfàsọ́lì fẹ̀yìn náà kàràmtò sọ́lì ìhádà ni ẹ ń sọ fún tọ̀ lọ́ọ̀túnṣe ni ẹ ń sọ fún nítorí pé kúdùrọ̀ ń bẹnu ọ̀rọ̀ rẹ̀ ó lè kèése pẹ́yìn rẹ̀ kalẹ̀ ó lè rùkú dára ó lè rùkú dára ó lè dúró padà nírùkú kó tó lọ forí balẹ̀ oníṣe wìrìwìrì bẹ́ẹ̀ ìní fi ní túnṣe torí agbára ilé túnṣe wà agbára ṣe bí ẹ ṣe rán wà ìwọ ló ṣe bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni ó tún kẹsí padà kò síbi tí ẹ ti ní àmọ́ ṣe bàdá méjì pọ̀ lẹ́ẹ̀kẹ̀kẹ̀ náà lẹ́ẹ̀kẹ̀kẹ̀ náà kí lè rí wa. sahabiyun ìlìjẹ̀lín tí ń pora mẹ́pẹ̀ kí ló kọ rẹ̀ nígbàtí kò lè ṣe táyà tó kò lè ọfẹ́ ìwọ̀ jẹ́nàbà òtútù mú ọwọ́ òpó tó ọba fi táyà mọ́mọ̀dípò jẹ́nàbà bí omi ṣe kárí gbogbo ara náà ni ìpẹ̀sẹ̀ gbọ́dọ̀ kárí gbogbo ara ní bá ń pora mẹ́pẹ̀ náà ìjí ànábì pálásẹ̀ ẹ̀kọ́ tún irun kípadà náà torí wípé ntí ẹran ó ṣe bágbára rẹ̀ ṣe ká ibi ó ti ṣe mistéèkì ń bẹ ibi tí ò ti yé ni òun ní obìnrin yóò máa fọ abẹ́ ọ̀rọ̀ kan wá ń bẹ táwọn èèyàn máa ń sọ ó sì yẹ ká clear rẹ̀ apá kan máa ń sọ pé gbogbo ìgbà kí ìgbà tí obìnrin bá ti fẹ́ wẹ̀wẹ̀ pé mo kúrò ní ẹni tí ò ní irun mo ti ní padà àbọ́kọ mi súnmọ́ mi mo fẹ́ wẹ̀ padà kò gbọ́dọ̀ má máa kí ọwọ́ bọ abẹ́ tí ó sì lọ rèé fọkàn ààyè rahim tí ó fẹ́ẹ́ fi kan ààyè ìbímọ ọ̀rọ̀ yìí kèé kọ̀ wọlé o sọ́ọ̀rì alimakati àrínà àfa tí a sọ bẹ́ẹ̀ wípé tinú tòde ń tóbìnrin alhamdulilayi sakadalik ṣùgbọ́n tá a bá wá arábìnrin tí ń ṣe bẹ́ẹ̀ ńkọ́ a jẹ́ wípé irú kísmù tá a sọ lẹ́ẹ̀kan tóbìnrin bá ń ṣe bẹ́ẹ̀ kìí ṣaláṣejù ṣùgbọ́n àjò yẹ pé ìwọ ló ń ṣe tó ń ṣe yìí wọn ò pé ń dandan fún ọ kò sì gbọ́dọ̀ fẹ́nu ẹ̀ pé dandan fẹ́ lómi kò sì gbọ́dọ̀ pèpè lọ́bí tí ń ṣeun jìmá à ń sọ ilé bí ìrùpá agbọ́mọ́ pẹ̀lú pé kìí sára sí jù àwọn èèyàn kan ń bẹ ọlọ́run kẹsà dá wọn lẹ́ǹtẹ́ pé tí wọ́n bá sẹ́tì ọ̀rọ̀ gbọ́ nǹkan tó bẹ pé méjì wọ́n máa wá wò pé èwo ló dura wọn lọ́rùn méjèèjì tó sì jára ẹ̀sìn ṣùgbọ́n gbogbo ẹni tí sábà máa ń ṣe bẹ́ẹ̀ nǹkan yẹn máa ń padà affect ọ padà affect Abdullahi ibn Umar rọ́dí alátàràdọ́mà ọwọ́ àna tọ́fà tó fi dẹni tó jẹ́ pé ó kò rí nàmá kọ́lọ̀ wọn tó mú sọ́dọ̀ torí Abdullah ibn Umar tí bá ń se àlùwàlà ìmọ̀ fomi inú ojú ni mẹ́sẹ̀kẹ́ni o tá a bá sì wo ìṣesí rẹ̀ pẹ̀lú ìgbà tí a bá wà ní twenty nine tí kùrukùru tọ́bẹ̀ wà lójú sẹ́mà kí làbúlá ibn Umar wọ́n ṣe kejì yọ́ ma gbàwẹ̀ yọ́ gbà yí pé oṣù ti yọ kùrùkùrù òjò orí bóṣù bá ti ẹ̀ yọ tí kùrùkùrù òjì àárí ebọ́lọ̀ ti gbé wà láàbẹ̀kú ọ̀rọ̀ wa tú ẹnu ànábì ìjọ kejì ìbáwà jẹ́ wípé ìjọ àwẹ̀ lọ bẹ̀rẹ̀ ńgbẹ̀ ti ẹrọ sù fa akmilu iddata kí ni o ṣàbánà kai falafina yawman in tí ànásàm tó kí o tọ́sọ fún àwọn àwọn èèyàn kan bẹ báwọn tó jẹ́ wípé kíyàn kẹsà dùn láàyè ọ̀fìntótó ọ̀fìntótó ọ̀fìntótó ilà mẹ́rin tiwọn mo sọ wípé mọ́sálà yàtọ̀ sí aláǹsẹ̀ yè méjì àbá aláǹsẹ̀ kílò kọ rẹ̀ náà mísírà kan tó wá wà tó jẹ́ pé a lè nà bá ara wa sí bọ́ nígbà tó bá padà yá a máa fẹ́ lójú sí ó ní ẹni obìnrin tó fẹ́ ṣe hajj tí ó wá dẹni tí ò nírun lọ́wọ́ bẹ̀rẹ̀ kì í sì ṣe rẹ̀ padà sẹ́yìn hajj padà wájú tọ́wáfù kùdùm kìí ṣe ẹyọ kan ni ó padà wà jẹ́ fún nígbàtí àbá kúrò ní arọ́fà tọ́pàá sí maka tọ́wáfù ẹ̀kọ́ yìí náà ni ó gbé ti kùdùm ẹ̀ sísọ nígbà tó bá di pé ó padà síbo ó padà sí maka bárabàtà kúrò ní arọ́fà kúrò ní kankata ala kulli eléyìí ọ̀rọ̀ tá a fẹ́ lójú dáadáa inṣàlá ramani inshallah tá a bá ní àwọn àbẹ́rẹ́ lórí àwọn kẹta àti sọ tó ní àlákọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ìntọ́nà fífà òbílẹ̀ skúìsì naam wọ́n ní ọ̀rọ̀ ilẹ̀kẹta fẹ́ sọ kàmùsọ́wọ́ annabi sallallahu alaihi wasallam ó ní ìgbèjìnà sí kí ọlọ́run ọba kọ́ máa bá obìnrin tí ń bá wọn fi irun kún irun àti ẹni tí ń gbórí ẹ̀lẹ́ náà kí wọ́n bá fi kún ẹ ń lọ gbé bá hairdresser àti hairdresser náà ti kíni o tí ń bá wọn ṣe. ìgbèjìnà sí kí ọlọ́run kọ́ máa bẹ́ obìnrin tí bá ń sin ara. tí ń tí ń fín ara sọjú ẹnìkan hadithi wa tó fẹsẹ̀ múlẹ̀ orídà kọ́tù àlà asma bíi tàbí bakir fa ìdá yẹ́dùá mọ̀wìṣúmà ó ní mo ti wọlé tó àbákìrì tí mo rí ọwọ́ asma tọ́jà ní tìyàwó aisha tí ó sì fin àfáàní ọ̀dàrú ọ̀n ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ tí ànábìlá àgbọ̀dọ̀ ṣe sáwọn kan nù sọ̀hábà tó jẹ́ pé ọjọ́ orí wọn ju ìsìláàmù lọ kí n túmọ̀ ẹ̀ tí wọ́n ti ṣe nǹkan ṣáájú kí náyò tó dé tó bá wà lọ́rẹ̀ jẹ́ pé tí ò lè parẹ́ kí náyò tó dé ni ebe ẹ̀ máa bára rẹ̀ ń bá ṣe náà lábàbàtẹ̀ ní àmọ́ ṣe mọ́ ṣé ń gbà lọ́wọ́ ṣe nǹkan o ìsìláàmù bára rẹ̀ ní o ṣe ẹ̀pọ̀ náà ń mùsùlùmí gba pé wà lé orí wa tó rò ọ̀rọ̀ kan bẹ tí a ń hù kì í ní ìsìn tọ́sẹ̀lẹ̀ ń di ọmọ wọn ni ẹlẹ́yà kan di ọmọ wàláhì kì í ṣe ẹlẹ́yà lóbìnrin mutu fọlọ́mùbọ̀ inú ilé ọlọ́mọ wáyé barakallahu fi èmi ń fojú mi rẹ̀ ń tọ́jẹ́ pé ẹgbẹ́ ẹbẹ̀ ni ẹ̀ ń gbé àti à ń lo kéèpù ń yèé sí ni ìjẹ́ obìnrin tí bá ń lo kéèpù ń yèé sí inú ẹ̀sìn wa tí a bá bẹ̀mí àti pé ọmọbìnrin tẹ̀wọ̀ ní islam lágbẹ̀rẹ̀ islam tá a bá rọ̀bẹ̀rẹ̀ tí lókè ní òkè kò ń yẹ ẹ̀sìn e tí wọ́n bá sọ fún àpẹ́sọ lè jalè wípé káwá jẹ́rì sáà lè sọ wípé wà lẹ́yà á kú bí wọ́n ti sọpọ̀ jalè sáà lè sọ bẹ́ẹ̀ irú obìn bẹ́ẹ̀ tá a bá jẹ́ wọ́n sọ pé sọmọ pé ọkùnrin sáré ra lọ́mú o wọ́n lè gbẹ́lẹ́sẹ̀ gẹ́nu ọkọ̀ o olú ẹ̀ lè jó o ṣùgbọ́n ń bọ̀ jẹ́ wípé ọwọ́ nǹkan ti sọ nǹkan di wàhálà gbogbo àdúgbò míì tẹ pé skáàfù lásán ní ẹ̀fín pòbìnrin ní kíni o lẹ́lẹ́ à ààyè ìwọ̀n ọ̀tọ̀ ààyè ọ̀rìn ìfẹ́nu kó ròyìn ọ̀tọ̀ bọ̀m̀bọ́ lórí àlámọ̀rí yẹn ó tó àìmọye ìgbà tóbìnrin fi ń pòyè ọ̀dọ̀ oúnjẹ lé ó sinmi pé kó bá ń sọ́dọ̀ tó ń tọ̀họ́ gbà bọ̀rọ̀ oúnjẹ lé ó sinmi wá gbà ọ̀dọ̀ kìí ṣe pópinlẹ̀ wá tọ́sàgọ́ ọkọ̀rọ̀ wá jí àwọn kó só ti gbà títí ìfúnlówó àbí ètí ìfúnlówó kò tù sẹ́ni tó lè dá ń béèrè o àwọn ọmọ mẹ́rin tí ń kó lọ tó kó lọ́jọ́ náà lọ́hùn pẹ̀lú kéèpù kónkóló tẹ́ ẹ bá bọ́ síta lónìí wà lẹ́yìn sùn ti yé sí lánàá ìtàwọn èèyàn sọ wípé à àṣẹ mẹ́rin ni tí a ń lo ìjáàbù kódà wọ́n ti mú wọn báyìí wọ́n sì sísọ lójú wọn wọ́n ti àdọ̀ ọkùnrin àsáwọn ọkùnrin ni àwọn kan ń sọ fún ìjọba ìjọba ní ọgbọ́n náà orí ìjọba gan ò tiẹ̀ pé gan tí ọba ti lè tí ọba ti lè tí ọba ti lè sọ wípé kò sí ti ń jẹ́ àmọ́ láwùjọ wa èyí ló náà mùsùlùmí ẹ̀mọ́ bẹ̀rẹ̀ ló ṣe ọ̀rọ̀ ẹ̀yìn yìí lọ́lọ́run wa o ṣùgbọ́n wọ́n jẹ́jẹ́ ẹ̀bí èyí ta lọ́run wà sẹ́ bàbá nùrù èyí ta lọ́run wà ṣùgbọ́n kí wọ́n ṣe o bàbá níṣẹ́yìn ẹ̀yìn ẹ̀dìdì ẹ̀ máa bá ń pèlé ní ẹ̀sà dìde ẹ̀dìdì fún gbogbo ọmọ ọdún wọn fẹ́ máa sọ yìí wọ́n torí ẹ̀sọ́ pé kí wọ́n bọ́ sọ lọ́rọ̀ àwọn ta ni o lọ́rọ̀ ẹ̀rẹ́ àtọ́gbọ́n tí ó sì bá ní nítorí tí a lọ fi jí ọmọ ní usage ní wọ́dọ̀ àwọn ọlọ́mọ ẹ̀mọ́ jẹ́ ìyàwó bẹ̀rẹ̀ ọkùnrin ti ẹ̀pọ̀ lábẹ́ kínní yẹn wọ́n wá ní kí ìjọba ó gbé pẹ́ẹ́nì báyìí mùsùlùmí wá fẹ́ máa sọ̀kò tàbá kéèkan yùn wà láì kéèkan yùn ẹ máa kó de ní tí ń bá ti bẹ́ ẹ̀rọ kẹrẹ́ọ̀kẹ́ tí ìyá nígbà máa sọ́tẹ́ ni a wà ní àti ẹ̀ ń pè ń boko haram asọ̀ta ní ẹrẹ́sọ́rùn o asọ̀ta ní asọ̀ sọ́jà àfẹ́ríwò asọ̀ lẹ́rùn ẹ̀kan máa ń lù ẹgbọ́dọ̀ ní àwọn olè lọ́pọ̀lọpọ̀ bàtí ẹmú káàkì ìgboro tí a ń bá sọ ọlọ́pàá lọ́rọ̀ wa láti ìsìn lọ wọ́n bá ní sẹ́yìn kí ọmọ sọ kankan lọ́rọ̀ nìkan tí wọ́n gbọ́dọ̀ lọ́pàá máa ń lù ó di mélòó ó di mélòó sẹ́ odi mélòó bákan náà ọ̀nà àti ajé amrobas wọ́n á pa ti kú ètò sí abẹ́ láti ìsinlọ gbogbo tí bá ti bá lọ́rùn rẹ̀ ìbáàjẹ́ bank manager ní o kíníkan ni o tí wọ́n máa wá gbádá wá àná àdáhàn wọ́n bá gbé tí ilé bákan náà wọ́n o tí wọ yunifọ́ọ̀mù tí lọ rèé wọ́n tún wọ yunifọ́ọ̀mù skul náà wọ́n lọ fi ń jalè gbogbo skul pátá kíjọba bá ní gbé yunifọ́ọ̀mù kú o ẹ́ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ kí lọ kí o àǹkiri o bákan náà labátúrí gómìnà kan tó ń tún wá múra ìrú àtẹ̀wù lọ́mọ́ ò tí ń jí owó èmi àti tí ń jí kó lọ kúrò lóòlù láti ìsìn ìrú àtẹ̀wù ìrú àti bùbá àfẹ̀rí ìbùbá tó láti fi ń jíwó orímẹ́lò èmàkáwà tó ṣẹlẹ̀ o labára tí a ń dalí ìlú tí a ń sára wọn ní kúmà tí a ń nara wọn gí tí a ń gbẹ̀ sẹ́nitọ̀ tí a sì wá gbádọ́ ọrùn wọn kẹkọ̀ ọrùn pẹ̀lú yúnífọ́ọ̀mù tí a fi ń sèlú taari agbádá àti nẹ́tìfì lọ́rùn wọn báyìí wọ́n bá ní sáyìn páwọn eléyìí náà pátálásẹ́ wọn máa wá síbo jàmáà tí ìjọba ọba ti wá sáyìn eléyìn sẹ́ǹkú wà lánàá ìyí tí wọ́n ìrẹsì pọ̀ náà bákan náà àwọn tí ń wọ aṣọ sùtánà náà ẹ̀yọ̀ tá náà lọ́rẹ̀ fi jalè tí a sì padà mú wọn tí a ṣe bí pásítọ̀ wọnú chọ́ọ̀chì tí a fi lọ jíwó tí àwọn àjọ pa kíjọba bá ní sáyìn náà pé àfẹ́ rí kí ni o sùtánàmà lọ́rùn ẹnì kankan ẹnì sẹ́sìn nígbà ọ̀sẹ̀ sáà oríṣiríṣi àwọn èèmọ̀ báyìí láti kí ni o ó là ń rí jẹ́mọ́ ẹ̀ ẹ̀ sẹ́lẹ̀ àlọ́dára ìjáàbù lọ́dára bíi àbí tí a fi jáàbù ṣe ọ̀dà gbogbo tí a ti wá lọ́rẹ̀ẹ́ kí orí bọnú aṣọ mi ìfọ̀rọ̀dánù yìí náà ẹ máa ìrèsì gbogbo rẹ̀ náà lọ. jẹ̀mọ́ sẹ́mi pé kí ló dena ah, àṣetọ́nà fẹ́ fún náà lò tó báyìí náà ó sì ń jẹ́ a máa pé wà lẹ́ olóríire ni ẹ̀yin ẹlẹ́yà ń tẹ́ máa wí o. kọ́mọ̀sì pa fún afẹ́fẹ́ nìkan ní rìspẹ́tì máa ń lù wípé ológun lélẹ́ torí pé wọ́n ti ń faṣọ wọ́n ṣe kí ni o wọ́n fi ń jalè àfẹ́ rìspẹ́tì ẹnìkan mọ́ ní ìsìn pé ọlọ́pàá lélẹ́ nítorí pé àtìrànà tí ń wọṣọ ọlọ́pàá iná tí ń ṣe kí ni o tí wọ́n bá ti bọ́ ọṣọ ọlọ́run gbogbo àwọn eléyìí náà ẹ̀rẹ́ wọ́n ṣẹ̀ wà á gbé ìjáàbù wá sí kí ni o kóòtù jàmáà ṣe wọ́n rí pàwọ̀ mùsùlùmí táwọn àkọ́kọ́ máa sáré lọ ọlẹ̀ kò lẹ́nkankan ẹ má jẹ́ ní ìkọ́ sọ adé hàn náà wà láìsẹ̀ àná ẹ má jẹ́ wọ́n rò kú wa wẹ́rẹ́wẹ́rẹ́ ni sẹ́yìn ò lẹ́gbẹ́ wa ẹ̀yin náà lélẹ́ ìsìn sẹ́yìn ẹ̀sẹ̀ kí ni o ẹ̀jẹ̀ wa kú ẹ̀rí wa tí ó wà jẹ́ oríire fún yín à ń pè àfáà kan ní Abubakar Alibakulani àwọn ọpọlọ nìyẹn àwọn àfáàrí nìyẹn wọ́n wọ ọ̀dọ̀ àwọn ọba Róòmù àfa àti wá rí àwọn páàdì wọn tí wọ́n jẹ́ bí àgbà àfa tó jẹ́ pé àwọn eléyìí fada ni ẹ ti ẹ ti gbóbi àlọ́ máa níyàwó àríkàkan ni àfa àbá bọ́ sọ̀rọ̀ wọn ní bá ń bọ̀ àlọ́ kọ̀ọ̀kan pé ẹ o ìyàwó ọmọ mi ń kọ́lé <laughs> nísà ń bẹ́ẹ̀ lọ́wọ́ ń bọ̀ pẹ́ o ti wá jókòó tán ẹnìkan kẹ́ dìde ni ojú ọba ti korò ó ní àfa ẹ̀sìn tí a ń pè láàfa mùsùlùmí yìí sí ọmọ wípé ni ọlọ́run là wa páyọ́sì ó ní àwa sáà níyàwó alọ́mọ àwọn òníyàwó bèlè bá bímọ atáfẹ́ pátápátá ni kí ni àti máa bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ tí a. àfa àwọn ìdí padà wípé mo máa má béèrè ẹ̀ lọ́wọ́ rẹ ni sẹ́lẹ̀ yìí ni wọ́n fi ń tìsọ̀dọ̀ ọlọ́run ọba ìwọ òsì fẹ́ olóbímọ ìwọ òbímọ olóníyàwó òsì níyàwó ìkàtọ́nù àwọn akọ́kọ́ pẹ̀lú wọn. ìkẹ́tù ìdí padà ọba gan bá fẹ́ sí yẹ̀yẹ́ ọba ní ẹmọ̀ ńlẹ́ o ṣe bí ẹ̀yìn tí ẹ̀ máa ń sọ wípé ànábì yìí òṣùpá láàbéjì fún tọ́jẹ́rì ńlá bóòrí yóò ṣe wá máa wá ṣẹlẹ̀ ní Mẹ́kà tí àwọn èèyàn ò fi wá ní gbogbo ayé kọ́dà ǹjọ́ náà lọ́hùn wọn ò rí Jerúsálẹ́mù àfáà ní ẹsẹun níjọ́ kìíní àná ń Jerúsálẹ́mù tábìlì sọ̀kalẹ̀ pẹ̀lú àdúrà tí àrẹ̀bí yìí sáṣe ọ̀sọ̀kalẹ̀ bí ọ̀sọ̀kalẹ̀ ọba ni wọn ò rí náà ǹjọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ náà ẹ́ eh? kó sókè ni o. ẹ̀kọ́ gbé ń bẹ̀ ná kọ́rọ̀ òfin ni o kó fi kó fi clear Allah subhanahu wa ta'ala yóò wọ́n lajà kun sórí kùnìjẹ́ kọ́rọ̀ wọ́n dàrú o yóò lówà fún yọnu rẹ̀ kò ní lówà fún ìbínú rẹ̀ o nínú ẹni tí ó máa tún ilẹ̀ ṣe láwọn ẹrú rẹ̀ tó yọ́nú sí ni ó sì èmi àtẹ̀yìn àwọn tí ó máa dalẹ̀ rú kò ní sáwọ́ bẹ́ẹ̀ o gbogbo ẹni tó bá wá sọ wípé iṣẹ́ ànábì kọ́ pa sófo ni afàlọ́lọ́ wọn ba lọ́wọ́. anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ fún àwọn obìnrin látòrí ní tí a sàn palasẹ̀ wípé ẹ gbọ́dọ̀ fi kún irun yín ọwọ́n àdífi Imam Bukhari ọ̀nà àdífi Imam Bukhari bá wà wípé obìnrin kan bá sàásàlám jọ kan ó ní ya Rasulullah ya sàásàlám ọmọ mi bìnrin ètò ti parí lórí rẹ̀ lórí ọlọ́lọ́kọdé táìmù wá mú nǹkan rẹ̀ lókù làárẹ̀ bá sọmọ yìí fatama atọ ṣàrù rọ̀ṣíà ṣùgbọ́n irú ìran ààrẹ yẹn ó tún mú ọwọ́ jẹun jẹrun lọ gbogbo orun orí ẹ̀ ló ti re tán afa asilu rọ̀ṣàhá nrọ̀ àmì afanasilu ṣàrù rọ̀ṣíà sáà lè bá fi kún irun orí rẹ̀ yẹn kó fi egbò sí káwá nǹkan ta máa ń ká fi wá ba dírẹ́sì ẹ̀ kọ́ má ba àṣẹ sábà bíi núfúrọ̀ kí ló ń pè núfúrọ̀ ìrí rẹ̀ ni sá kọ́ máa ṣe láàrin ohun àtọkọ rẹ̀ nígbà bá di wípé ọkọ fẹ́ fọ́ parun. Naam ìwọ́n ń wo ìyàwó rẹ̀ tí èjú ọmọ 20 21 years lọ bí arúgbó 75 ìdán kí ni ká ṣe ànábì ni ẹ̀ gbọ́dọ̀ fi kọrùn sallallahu alayhi wa sallam nínú wáyà mi ànábì ni ìgbèjìnà sí kí ọlọ́wọ̀n ọba kọ́ máa bá àwọn obìnrin tí bá ń fi kún irun Muawiya radiyallahu anhu ọwọ́ Medina ọwọ́ àárí ìntí à fi ń kun irun Medina ọdún náà lọ Harasiyu ọ̀kan nù àwọn kọ́dàmù amir bí ọmọ ọ̀dọ́ wọn Muawiya akọ́ àwọn aráàlú jọ onílàáìláìlọ́lá ayé àwọn afọ́mọ̀ ní nídà tí ó lè fi ṣẹlẹ̀ eléyìí àwọn obìnrin yẹ̀wúdí lámàtí ẹ̀mọ́ ṣe báyìí iná ló sì kó parun bá wọn ilé pé sọ́mà fi èjà wọn kí ló bẹ́ẹ̀ mùsùlùmí wá ń délé ó ń ó ń fi díkọ̀ tí àṣà islam kọ́ láti ṣe bẹ́ẹ̀ ó ń fi rinlẹ̀ hadith rèé apákan náà wọn àfa wọn ní lókùnrin ìgbà tó jẹ́ pé ìyàwó fẹ́ dun ọkọ rẹ̀ nú Allah subhanahu wa ta'ala náà sì fẹ́ bẹ́ẹ̀ ó sì fẹ́ ká máa gbégbé ayé ayọ̀ gbogbo ń tó bá fi lè dun ọkọ rẹ̀ nú kò sí àwọn ọmọ ńbẹ ṣùgbọ́n àwọn kan ní wọ́n fẹ́sìn rán o èyí tí ànábì bá ti fagisi ń dì báyìí yóò nù. No? arínú àwọn àfa tí wọ́n sọ wípé kọ́dọ̀ obìnrin lo àtàsímẹ́ǹtì kò sí tí ò lè lo òpin hmm. wal hadith hujjatun alayhim hadith ti di ẹ̀rí lẹ́yìn lórí báwọn alamasa abani saforíjì fún àti ẹ̀sọ́ bẹ́ẹ̀ bákan náà àwọn àfa wọ́n kílẹ̀ àlàmẹ́rin yìí wípé lọ́dọ̀ ti tàwọn o gbogbo tó bèrè bá lè fi ṣẹ̀sọ̀ sí irun rẹ̀ halali ni ó máa jẹ́ irun ní ọ̀gbọ́n fi kún un yálà ọjẹ́ irun ara rẹ̀ ni o àbí irun ẹlòmí násù táwọn rí irun ni. in tó wá wá mi rìwáyà ti màá wíyà yìí kọjọ bí kan pàǹkì báyìí ní ẹ fi gi ní ẹ wé mẹ́gi wá kọ́dà màá wíyà tó fi àwọn èèyàn apá kan mẹ́rin bẹ́ wípé in tí ọ̀bà dáńgbà mi kò sí ìsin tó burú jù kí ẹ ń tọ́fẹ́ kọ́ni kó fi hàn àwọn èèyàn nítorí àníyàn ìkọnilẹ́kọ̀ọ́ pé ń o kẹ́nìkan ó sì lanu gbàgà báyìí láì jẹ́ pé ó sì dókítà ń lù kọ́ máa ma lù pásù gbó ilé ilé ẹ̀kan ní ẹgbogbo kí sọ́sọ́ àánà máa látòrí ní ẹgbogbo ẹwà dúró délé ìwé tẹ́torí ọ ẹnu wo lọ́fẹ́ gba ilé yìí náà. ìrè o lẹ́rí o wọ́n ní kò é ṣe ń tọ́wọ́ ajẹ́pà kókòrò àwọn ọjọ́ ọkọ̀rọ̀ pé náà nù sọ ẹ̀ka náà fọ́ ó tún mú gbówá ọ̀nù mọ́sùkì sọ ìmọ̀lù adámù láyé ó lè bú ẹ̀rọ mi lè bú ẹkún ilé ọjọ́ igbó àti àkíyàyàn ọ̀rọ̀ tí ọwà ń bẹ́ ń bí ọ̀rọ̀ yìí tọ́jẹ́ pé ana àdínà rọ́bì ibi gangan tí mo fi ń sin lọ́wọ́ bá ti tèmi lórí masala ni wípé àwọn àfáà ní anabi máa ti ń sọ ń pariwo wásílù wásílù wásílù wásílù ni kí nǹkan wà báyìí kí n wá jọ ìrìn náà ma mo fi wà sọ́ra rẹ̀ kéègùn sí ìyàtọ̀ ń bẹ láàrin wásílù àti rọ́bùtù rọ́bùtù ni kéèyàn máa di nǹkan báyìí rọ́bùtù nu wásílù ni kí nǹkan ó débi kí n wá fi mí ìkun kó ẹyin o wọn ní ká fi connect yẹ kó tún fi wá tún ga sí gogoro káṣẹ̀ wàá máa fi ṣe ẹni design àwọn abẹ́ẹ́ fi ṣe ìdán ajẹ́ wípé irun kíkó fóbìnrin kìí ṣe haram torí ara àwọn kan náà tí wọ́n lọ bíi pé tóòwù náà bá wà lára ẹ̀ náà wá sílù ni àá clear rẹ̀ òwú ó lè dàrámù rọ́bà ó lè dàrámù mọ́flà ó lè dàrámù lọ́nà wo irú obìnrin gangan asínú tánà bí ìsọfà ni wípé kí ìrùjú ọmọdé ìkọni ńlọ ìmá pé ọ̀sán lóru kọmọdé oníntà ń sọ tó bá jẹ́ pé irun obìnrin gùn débi mọ̀sọ́wọ́sí yìí tí wọ́n ń bá fi òwú kó ọwọ́ débi tí wọ́n yẹn parí sí wọ́n ra gé rọ́bùtù nìyẹn lédè lárúbáwá wọ́n fi òwú yẹn di wọ́n fi kó irun ni ojú kanu rọ́bà ibi tí irun obìnrin dé wọ́n stọ́ọ̀pù ẹ̀ wọ́n gé mọ́fìlà ibi orun obìnrin dé wọ́n stọ́ọ̀pù ẹ̀ wọ́n gé ó ṣe kí ni ó kóòrùn ó fi nǹkan yẹn kó rọ́bùtù nu ṣùgbọ́n ojú kejì òwú ayọ̀lẹ̀dì àrọ́mù tí ó rí wá sílù bí ẹ wọ́n wá ti wá ṣe òhun pàpàràpàpàrà ó tún gùn èyí tó tún sẹ́lẹ̀ ọ̀hún kẹláyà wọ́n fi yàn lẹ̀ wọ́n tún mú mi wọ́n fi yàn lẹ̀ tó wù pọ̀pọ̀ níbi anú òhun pisi gangan wọ́n ṣẹ̀ wà bẹ̀rẹ̀ design míì náà tí wọ́n bẹ gé kú mẹ́ òdi wá sílù. Ah. kò máa yàtọ̀ naam jama kò mú jà lọ́wọ́ wàláì ń ẹn tó ìmánì tí ẹ̀ ògbé kíyàwó rí ó fi òwú kórun dúró lórí ẹ̀rí tó rí sì fi sílọ̀ rẹ̀ pẹ̀lú àníyàn tó dáa mọ́ pẹ̀lú àmọ̀rọ̀ ti tèmi torí mi náà kò wọ́n náà ló ń kankankan ọ̀rẹ́ rí lórí nǹkan tó sọ ìyàtọ̀ sí ìbẹ̀lá ní ni o wá sílù àti rọ́bùtù kò sì sí bí ànábì ti sọ̀rọ̀ rọ́bùtù kódà pàápàá ó tún ní náà sàṣàlám àǹtẹ́sílà lè máa tù ṣàrò àbíṣe ànábì kọ́ ibi tá a ti wá gẹ̀tì rọ́bùtù nu pé kóbìnrin ó ti ẹ̀ ṣèèṣì fi ń kéké kú irun rẹ̀ ló wíńdọ́ náà lọ́hùn kò sọ fi pé kó irun rẹ̀ wàyí ńlá tí obìnrin bá túrú lẹ̀ ìyà tí ó bá dì jọ́kìníjọ́kejì wọ́n níyà náà níbà kò rí wọn kò tó bẹ́ẹ̀ kó fi rọ́ bàbá ń báyìí tó wáyé pé ntànà bí ń wí ni pé nǹkan kan ọgbọ́dọ̀ karùn-ún kòtò ẹ̀. skaafu kò gbọ́dọ̀ fi kó papọ̀ báyìí kòtò bẹ́ẹ̀ ìjẹ́ ànábì sì sọ wá fún wa. rọ́pùtù ó ti yàtọ̀ sí wásílù ẹ̀dá kò sí mo lè rí ẹni tó lè ṣàlàyé wásílù. ti mọ̀ pé ẹgbọ́n sẹ́lá yìí naam mo fẹ́ wò báyà àtijọ́ gbọ́ yín rẹ̀ ni ọ̀dọ̀ aláwìyé bismillah ẹ máa bọ̀ mí ẹ wá fi máìkì sọ a ní ẹ̀rọ ọ̀bọ ọkùnrin ẹ̀ bọ́ sí i ṣé nígbà tí wọ́n bá fi haramu gba ìtìjú lójú èèyàn láwọ̀ wà ní fi àlàálì tó sínú mọ́sálásí wọ́n fi jó àtìlù wọ́n fi gba ìtìjú lójú àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa wò di ìyàwó yàwó bí ṣe ń rè ìyàwó yàwó náà máa wọ ọ̀pọ̀lọpọ̀ náà ẹlòmí ó sì tọ́ yọ́tọ̀ kí náà wà náà tí ó gbówájú ọ̀gá pẹ̀lú ti ń rí ìfarelé ọba àlùkọ́ yọ nú ni ó bóò wá níbi tá a ti ródòdó tá a wà fi tìjú àti kó bara wa ń bẹ àwọn èèyàn fi àràmù gba ìtìjú kúrò lójú àwọn kíni o lójú àwọn èèyàn mùsùlùmí lọ gbọ́dọ̀ ah, ah. ẹbọ bí wáṣíkù ní kí obìnrin kó ṣe irun rẹ̀ kọjá bí tí sáìsì rẹ̀ dé gẹ́gẹ́ nǹkan tó fi kọjá irun sáìsì rẹ̀ dé tó wà lóhùn bẹ́ẹ̀ fi jọ bí Bob Marley Taribo West. ní sáìsì irun rẹ̀ gangan kó má kọjá ibi tí rẹ̀ kọjá dé. jẹ́mọ̀ sọ́wọ́ àbá ti gbọ́ yé tọ́mọ wa rí báyìí tabari ń tọ́sọ wípé kóbìnrin ó tún kórun náà haramu ni abu oníyàn abu oníyàn abu oníyàn ọ̀dà ẹ̀mẹ́rì tó fi jẹ́ haramu wa ó ní ànábì ní ẹ obìnrin ò fi nǹkan kan kún irun fi nǹkan kan irun rẹ̀ ká pé kí nǹkan mi ò kún irun lànàbí bá ń wí tó yàtọ̀ sí pé ànábì ọ̀sọ́ pé obìnrin ọ̀gbọ́n fi nǹkan kan kó irun rẹ̀ a jẹ́ pé ẹni obìnrin tó bá túnú sórí tó bẹ́ẹ̀ fi nǹkan kan dì í ó ti kó nu tẹ́ ẹ sọ wà bú alẹ́ ah, kókó bẹ̀ náà bí ah, but ó sì sáàsọ fẹ́ máa dàrú ó ṣe ẹ ṣé wọ́n àtúrú bá ẹ à táà sì mọ bí mo obìnrin ṣe rí tí wọ́n bá ń tu orí pẹ̀lú ìnira tí ó padà fà táà fẹ́ bá ti ń fẹ́ sí bó yẹ lọ àwọn àfọ àwa níṣẹ́ àmọ̀ pẹ́rì sì ti pọ̀ obìnrin ànábì ní èyíkéyìí obìnrin èèwọ̀ ni fún kọfárí rẹ̀ tó bá yẹ pé kò lè parí irun ọ wà lórí rẹ̀ yóò sì kónu yìí jọ yóò gíní o yóò kónu yóò sì gíní o yóò kú jọ ìdán àti kíyà ilé yìí táwa ló lè sọ ó kú ńgbà náà ṣé ń fi lẹ̀kẹ̀ kó irun ni àbí ń fi ń kún irun àbí ń fi sẹ̀sọ̀ sí irun só lè wà lára arun tí ó mú ẹ̀tàn wá. yálà ọlọ́jà ni o àbí nǹkan mi. ìbéèrè kan wà wá téèyàn bá ní òwú green òwú yellow òwú rẹ́dì wọ́n wá lọ papọ̀ wọ́n wá fi kórun ò fi kórun sọ́lẹ́tọ̀. tí èèyàn fi ń wò lọ́ọ̀kẹ́ àà ah, ah, orí wúmù tó wá kọlọkọlọ wọn dùpẹ́ o ah, nílé yakọ̀la àà wúmù no room for mọ́fínà no o no room for gírí o for mọ́fínà sọ́lọ́tọ̀ àbí ọ̀lẹ́tọ̀ kí lẹ́ẹ̀rí nítorí pé rọ́pùtù ni gbogbo àwọn ìrìnyìn tí wọ́n ń tàn tí ó ti jẹ́ǹjì kọ́lọ̀ erunkọ́ ó fi ṣe ẹ̀ṣọ́ ni torí pé ó pinlẹ̀ lẹ́tọ̀ kéèyàn ọ̀dá irun orí rẹ̀ tó bá ti di wípé ó funfun ṣùgbọ́n kò gbọdọ̀ fi bíláàkì dá irun rẹ̀ ni tó bá sì wà dúdú séèyàn lè dá irẹ̀ sí nǹkan mi ó lè dá ẹ̀rẹ̀ sí nǹkan mi barakallahu fikum ṣùgbọ́n kọ́ ọ̀rọ̀ jẹ́kí ni o tọ́bọ̀ wá jẹ́ pé yẹn lè ìpò lè bló o àbí ojútà rẹ̀ fi ń wọ́n ẹ̀rù ń bà mí o kọ́wọ́ ẹ̀yẹ pé àti ń tayọ ìgbé àfọ́sọ́lẹ̀ kí o ṣìnà bẹ́ẹ̀ bá ń ṣe kan ṣe máa ń lo kíní mọ̀pọ̀ ó ti clear kí wá ní ìdájọ́ lẹ̀kẹ̀ ńgbà náà wọ́n ń fi lẹ̀kẹ̀ kọrun ni àbí wọ́n fi ń kórun àbá fi ń sẹ̀sọ̀ barakallahu fikum ǹjẹ́ èèyàn lè yọ sóbìnrin lọ́ọ̀kan kí lẹ̀kẹ̀ ọ̀ wà ní fi wá gbọ́yé umu lọ paradà pẹ̀lọ́pọ̀lọpọ̀ àdìkárì lọ́gbà táwọn jáde lọ tó dín lẹ̀kẹ̀ jama'a annabi ò fúnlẹ̀ mọ́ wa o salawatullahi wa salamu alayhi àfi ibi tá a bá ti ń kí àìmọ̀ kan bọ̀ èyàn ti bú ẹkún rí ń bọ̀ ọ̀rá àfáà ti ń tọ́tọ̀ lóòrò ìtọ̀ tásọ̀ àfáà láwọn rẹ̀ sì bọ̀ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ wá ní àwùsá tó tọ̀ lóòrò tí ń sun ẹkún tí ń gan ó ní ó subhanallah njẹ́ ń sọ fún o pé ká má wà má ká má wà má yín fi ni o ìsàsùtò lóró ìsàsùtò lóró tọ́dẹ̀ serious tó bá wá a àmọ́ tí wọ́n bá ń béèrè pé wá sàkáǹtì omi tó bòde lójú rẹ̀ ìbò ni ó kù tí jọ́nsì lórí jálù rahman. tọ́ba dijọ́ mẹ́jọ nkànnà fi raqiya á padà sí tafsiru wẹ́rẹ́wẹ́rẹ́ áyà tó gbé adébẹ̀ náà ọ̀rọ̀ ṣàìtàn ni ńgbà táwọn ibi sọ wípé rọ́kìdọ̀ ni rọ́kìdọ̀ rọ́kìdọ̀ ni lóde lágbáwá pé ó ní ṣàìtàn ṣe fún obìnrin tó di pé ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà ń dà láàmú láti fi dẹ̀sìn rú mọ́ lọ́wọ́ ẹ mọ̀ pé irú ò lè máa sobe fún yàn kéèyàn mọ́mọ́ yọọ máa fẹ́ kí ó bínú fúrọ̀ láti inú ọkọ síyàwó rẹ̀ kí là ń pè nú fúrọ̀ kéèyàn ọmọ rẹ̀ ní tiẹ̀ kọ́ máa wù mọ́ yóò sì fẹ́ bí kóbìnrin kó sú rẹ̀ yóò sì tún fẹ́ bí kí ìbádọ̀ dárò mọ́bìnrin lọ́wọ́ ní ṣíṣe ìtọ́ àwọn wa ń bẹ̀rù jù náà lọ nàbà. tọ́ba tọ́ba wa ta sí yàn lára èèyàn ọ̀fọ̀bẹ̀nù naam àwọn obìnrin láyé ànábì sallallahu alayhi wa sallam riwaya méjì lọ wá wípé wọ́n ní wípé aṣọ tí àwọn bá fi ṣe nǹkan yìí táìmù táwọn bá fọ̀tán táwọn bá tún rí bí eré pa ń bẹ̀ àwọn ń fi èékánná ha ibẹ̀ rìwáyà míì wá pé àwọn ní aṣọ fún kinní yẹn lọ́tọ̀ kí wá ní jámù àwọn àfọ́lì rìwáyà ẹgbà wa alákọ̀ọ́kọ́ rìwáyà ẹgbà wa àwọn náà tí mo gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wa kọ̀ọ̀kan báwọn ẹgbà wa ní ìtumọ̀ rìwáyà ẹgbà àkọ́kọ́ ń túmọ̀ àgbà tí òsì pọ̀ nínú ẹ̀sìn rìwáyà lẹ́ẹ̀kejì ń túmọ̀ àgbà tí ara ti dẹ wa nínú ẹ̀sìn obìnrin ò gbọ́dọ̀ gẹrun àfi pẹ̀lú làlúrí ẹni tó bá ní ń fọ̀n lórí làlúrí náà ló náà ṣùgbọ́n kóbìnrin ọmọ àmọ́ kàsáró oge náà tàbí mo ti wọ ẹgbẹ́ kọ̀sárúgbó ń gánà èèwọ̀ ni kọ́dà ìbínú ọlọ́run máa ṣẹlẹ̀ sí ẹ sì wá ohun tí àníbísà sàlámù ti sọ fún àtipẹ́tipẹ́ táwa gangan táà sì tí ìrìnà rí òdodo lẹ̀ wá ń bí táwọn bàbá wa ti ń sọ pé tí ọ̀bà nídìí obìnrin èèfárí tó mẹ́rin bá ti kíni nílẹ̀ wá bí gan wọ́n ní ń tọ́jú ẹ̀lẹ́ alágbónú ọ̀nsánú wa ọ́ ẹ́ obìnrin ọlọ́mọ ti bùn kè mọ́ sẹ̀rún padà yóò tètè máa dápa ní òkè tó pé yóò máa fi dúró dásìkò orun mi pé zuru nígbàkọ́ kí márùn ní yóò nì kí n tó kí tó nì no yóò tè máa dápa ráyìn kọwàá rọ̀ lọ́rùn jọ kan kọ́dápa ráyìn jọ kan ṣùgbọ́n kọ́ gbọ́dọ̀ máa fi ṣe tọ́da jù. Hmm. òótọ́ ni barakallahu fikum inshallah á kílíà rẹ̀ kọ́dà ó ti fẹ́ máa dá tẹ̀lé láàrin àwa mùsùlùmí tọ́jà lùsù ó ṣẹlẹ̀ ní mọ́sálásí rí tí a ń sálámà jimá jọ́nà tán kan fẹ́ nira wọn bẹ̀rù ẹnìkan ní àwọn akọ́dù lágídí ẹnìkan ní èsì ẹ̀ náà dá PDP ní kiri kan gbogbo wọn yẹn sì dọ̀kọ̀ ẹ̀lẹ́à ẹ̀rẹ́tí ṣùgbọ́n ó sì wá si sọ báyìí náà láàrin ìṣẹ́jú méjì kí ni ń democracy sistemu kan ni tó affected kí mo o kan ni tó affected ẹnì ẹ kí olóṣèlú ọmọ pé ọmọ ìyá wa ìlú lókùrú gbà tí ọba tí ìṣẹ́bọ̀ pẹ̀lú ọ̀nà ẹjọ́ mọ̀ wípé a nífẹ̀ẹ́ rẹ̀ tí èsì kéke ṣùgbọ́n tó ọba ti lọ ọbẹ̀ wà lẹ́wọ̀n ní dépé padà mọ́ nítorí pé ọ̀nà ọ̀nù ẹ̀rẹ̀ ni kí wọ́n kọ́ ọ̀dà kọ́sẹ́ńtọ́ fẹ́ bó parẹ́ ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọ̀nlọ́bi sísítẹ́ẹ̀mù kan tí ó bà tiẹ̀ jẹ́ ọ̀nlọ́bi sísítẹ́ẹ̀mù kan tí ó dè kẹ́kùnrin ọgbọ̀n lálẹ́ kìámà nítorí kíni torí pé bọ́lọ̀ ń tí ó jẹ́ oríire fún aláyé àtọ̀run bẹ́ẹ̀ làwọn náà jókòó tí wọn kọ tí wọn náà nǹkan kò sì ní takọ ọlọ́run bí ànábì wí báyìí àfi kọjá pé kúnlẹ̀ ọgbẹ̀yìn rẹ̀ kìí sẹ́ńtì ń sòsìlú ní ọ̀dà òsìlú ló ti wà fẹ́tẹ́ẹ̀dì torí kìí ṣe bọ́lọ̀ ń ṣe làálẹ̀ nù. inú òun simple arithmetic ni ẹ system tó wà fẹ́tẹ́ẹ̀dì ni ẹ̀yọ kọ́ wa ọ̀ ọ̀lọ́run mọ̀rọ̀ dáa sí. ó lè ni.